واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبيك محمد بن عبد الله وعلى اله وصحباته اجمعين السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba alágbára ọba lèwí lè ṣe ọba tí ó sọ wá di òní tí ó fi ti ọgọ́rùn ọdún mẹ́rin ọlẹ́ ọdún méjìlélọ́gbọ̀n lẹ́yìn tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ó ṣe jẹ́ láti mẹ́ka al-mukarrama lọ sí madinatu munawwara tó ṣe déédéé ọjọ́ kẹsàn-án oṣù january tàwọn kèfèrí ẹgbẹ̀rún ọdún méjì àti ọdún mọ́kànlá tí wọ́n ń pè ní ti ad àbí christian era ce nínú ìpàdépọ̀ wa èyí tí ó jẹ́ sẹ́mìnà tẹ̀yìn obìnrin èyí tí jamaatu ni mùsùlùmí ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí ó ṣe agbátẹrù rẹ̀ ní masasi jimoh ọjàba ìlú ìbàdàn kọ́lọ̀ ńkọ́ gbà ní ẹ̀sẹ̀ fún wa kọ́lọ̀ ńkọ́ jẹ́ kí àwọn tí a gbọ́ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe fún wa láti àná títí di òní títí tí ó fi parí ńrọ̀lẹ́ yìí kọ́lọ̀ ńjẹ́ kó ṣe ní tí ó jẹ́ àǹfààní fún wa láyé àti nílò kẹ̀yàmà kọ́lọ̀ ńṣe ntí wọn bá ní àfihàn ọlọ́run jẹ́ ká lè fi lẹ̀ ìyọ́nú ọlọ́run ọlọ́run tá à wá ojú rere àlùjẹ́nà ń rẹ̀ kò fi àsìkò ń rẹ̀ kọ́lọ́n kọ́ yọ́nú sí wa kọ́kẹ́ láyé àti ní alùkìyàmà kó láàrin nípa ìròyìn tí ń bẹ ọmọ àti ìròyìn àwọn ọmọ iná asadi èyí tó tó dàgé bíi ti ọ̀gẹ̀dẹ̀ tó wà bùkátà sí pa ń lo àdá nítorí ẹ̀ nítorí pé ìròyìn ọmọ àlùjánà olótìkúnnù kùránì rẹpẹtẹ ń ìròyìn àwọn ọmọ náà òtìkúnnù àlùkùránì rẹpẹtẹ ṣùgbọ́n nígbà tí ọlọ́ọ̀bá tọ́lá rẹ̀ ga tí bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n jogún àlùjánà ń dẹ̀ra yìí máa kó sọ pé ọ̀yẹ́ dátìlẹ̀ mọ̀tàkìn bí irun tí sọ́tùlùbákọ́rọ̀ òun tọ́jú ẹlẹ́dẹ̀ àwọn olùbẹ̀rù ọlọ́run àbí kọ́ sọ̀rọ̀ ẹ̀rún kó kí àwọn tí ó bá kírun kó kí wọn sálùjá náà yẹbi kọ́dá aflahal mu'minun alladhina hum fi salatihim khashi'un àwọn tí bá ń bẹ̀rù ọlọ́run nínú ọ̀run wọn ọlọ́run ni wọ́n ti jèrè nbọ lè rí ọ̀hún wà ọwọ́ apàdà sọ ní àyà kọkànlá suratul mu'minun sura twenty three àyà eleven àyà ten àti eleven ó ní ulaika humul warithun alladhina yarithuna ó ní alladhina yarithuna firidaus àwọn tí wọ́n jogún aljanna firidausa hum fiha khalidun gbére ni wọ́n sinú aljanna náà bẹ́ẹ̀ náà nítorí wá sọ̀rọ̀ iná ń gbà mí ńgbà tó sọ yìí pé iná jahannama waliyadu billah ó ní u'iddat lil kafirin nù sọ́ọ̀tù Baqara náà níbẹ̀rẹ̀ Baqara náà ni o òun ti pálí ṣe ilé òun ti tọ́jú ẹlẹ́dìí àwọn kèfèrí tọ́lá àti sọ pé kama akuta ní wàlùjẹ́ náà àwọn mọ́mìnì ni alimọ́mìnì náà mọ̀ takọ̀ọ̀nù àwọn onígbàgbọ́ òdo tán jẹ́ olùbẹ̀rù ọlọ́run onígbàgbọ́ wọn bí màánà alladhina aminu billahi wa amilu salihat gbólóhùn àlè iman wa taqwa èyí tó túmọ̀ sí ni pé àwọn tó gbọ́ lọ́n gbọ́ nínú ẹ̀mí wọn lọ́n pẹ̀lú gbogbo oríkèé tó pẹ́ sí tẹ́sán sáwọn afẹ́rẹ́ tọ́lọ́ ń pààyàn láṣẹ kéèyàn ṣe ní jẹ́ àlùmọ́ gẹ́gẹ́ bí àwọn àyà ọlọ́run míì sísọ nínú alukọ̀ránù kẹrin pàtàkùn Allah tó sì jámọ́ yìí pé àwọn tó bá ń ṣe ń tọ́lọ̀ ń wí tọ́jìnà sí ń tọ́lọ̀ ń sọ pé ká má de ní jẹ́ mutlaqun àti gbogbo tafasiru àwọn afa àwọn onímọ̀ Islam tí wọ́n ti fa takuwa láìsí fẹ́ lò tọ̀ àti wàṣínàbùn mọ̀nàhì ìmọ̀ sí ń tọ́lọ̀ ń pani láṣẹ pé ká ṣe àti ìjìnà sí ń tọ́lọ̀ ń kọ̀ fún yàn ní jẹ́ takuwa láà àlùjáná wà lẹ́ fáwọn múmi ní àwọn olùbẹ̀rù ọlọ́run tí ń sin tọ́lọ́run fẹ́ tán jẹ́ ń ìnála náà wà ń lẹ̀ nítọ́júlẹ̀ di àwọn kèfèrí alikafirun àwọn kèfèrí àwọn afigbáborí ọlọ́run mọ́lẹ̀ àwọn tó lọ ń fún lóúnjẹ jẹ tán ti ń fún lọ́mọ ti ń fún kọ́lé fún tí wọ́n sọ pé ẹlòmíì ló ṣe kì í sọlọ́run bíi jésù ṣeun bíi ṣọ́ọ̀bù yìí ọlá ṣéwù ni o kì í sọlá ọlọ́run ọlá ẹ̀gbọ́n ọlá màmá ọlá mọ̀lẹ́bí <laughs> dépò ọlá ọlọ́run tẹ́pẹ́ àìmoore tó dídò làwọn èèyàn ń ṣe sọba tí máa ń rọ̀yàn lọ́rọ̀ ọlọ́run ní ó ṣe nǹkan ẹlòmíràn á gbé iyì rẹ̀ àtọ́pẹ́ rẹ̀ láàlọ́ gbé fún ọlọ́run sani kèfèrí kí ẹ tó ní pé màá bọ́ sínú agbọ́nrin tá n bá lọ àwọn àfáà sọ pé alukófóró kò fúrọ̀n àwọn àfọ̀ní tawhid alukófóró kò fúrọ̀n tọ́wọ́ ní kèfèrí kèfèrí ìkọ́tọ́lọ́hún wọn ni kò fúrọ̀n nìní kèfèrí méjì ló wà kufrun yukhriju min al-millah wa kufrun la yukhriju an al-millah kófòrò kan ìkọtọ́lọ́ kan ó mọ̀ ìjáde kó nu Islam completely èyàn jáde kó nu ẹsẹ̀ pátápátá tí ò ní jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ pé káfíìrì pọ́nbélé ni gbére ni ó ṣe ní nọ̀ọ́ná kófòrò kan wà báwọn lára kófòrò òde kófòrò kéèyàn ó sìn kàmí yàtọ̀ sọ́lọ́ kófòrò ká máa sìn kàmí yàtọ̀ sọ́lọ́ lára tó pé yóò kiri tumi nàní mi là ní imú yàn jáde kó nu ẹsẹ̀ ọlọ́run pátápátá kọ́lọ́mọdé ọ̀sẹ̀rẹ̀ sí wa àwọn àyàkọ́ nínú alukur'an lórí irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣùgbọ́n kí n sèlá fẹ́ sọ ní ìsìn bí sì pé ọ̀yìn dátìlẹ̀ káfíńtì mo mẹ́nu lé ló jẹ́ kí n sàlàyé díẹ̀ yìí kófòrò kan láyọ̀ kọ́lẹ́jì mílẹ̀ mílà ó ànì mílà kófòrò kan wà tí ó yọ jáde kó nu ẹ̀sìn Islam ṣùgbọ́n èèyàn dẹ́sẹ̀ tó tóbi tọ́wọ́ bùkátà sí kọ́tọ́ àforíjì láàrẹ̀ òun ló wà nínú àwọn hadith méjì kan tí ń sáré mu wá nínú hadith Sahih Muslim tábúrẹ́ ànábì sọ̀rọ̀ àsáwọn pé sibabu muslim fusukun wa qitalu kufur sibabu muslim fusukun wa qitalu kufur kí mùsùlùmí ó bẹ́ẹ̀ ní ó kékeré ọmọ bú mùsùlùmí ọmọ ìyá rẹ̀ fusukun ìfọgbọ́lọ́ọ̀bá yàrá ìfẹ́sìkò ni wa qitalu kufur kí mùsùlùmí wá gbé ẹsẹ̀ gbàá lẹ́ẹ̀kẹ́ mùsùlùmí míì kó mú ọ̀bẹ kó gun mùsùlùmí kan kọ́dà bí ọ̀pá àdéhùn sọ pé kófurún kófurún ni tá a bá wo gbólóhùn yẹn yóò túmọ̀ sí pé gbogbo mùsùlùmí tá a bá bára wọn jà lórí ayé ẹsẹ̀ lọ́gbà ni o àbádà ni o eyín lọ́dàdé ni o ogbe òkè ọ̀sán mọ́lẹ̀ ni o ọ̀nàǹgì lórí ni o ọ̀nàǹgì lẹ́sẹ̀ ni o òun tó ti di káfìrì àwọn àfa sọ pé kófòrò yẹn àdà kófòrò láàyè kọ́lẹ́jọ́ ànínmẹ́lá wọn rẹ kófòrò tí ó lè yọ ìjáde kó nu ẹ̀sìn Islam ni kì í ṣe kẹfẹ́ ní kẹyẹsẹ̀ nǹkan mi yàtọ̀ sọlọ́ọ̀ ní kẹfẹ́ ní gbólóhùn ti mẹ́ ń bẹ̀rùn torí kíni wọn ní torí kí ọlọ́run gẹ́gẹ́ fúnra ẹ sọ nínú sọ́tòrò fọ̀jọ́láàtì ẹ̀jẹ̀ ń àsìkò mi kọ́ yẹn pé ọ̀rọ̀ tí mo fẹ́ fi fara ni ó gba gbogbo àsìkò mi tán ọlọ́run fúnra rẹ̀ sọ nínú sọ́tòrò fọ̀jọ́láàtì nípa àwọn tó ìfàtàmínà mímínà tàkàlò nígbà tí ìjọ mùmíní méjì èké tàkàlò tó ìfàkàrè jẹ̀máàkàrè jẹ̀máàkàrè ìjà wa bẹ́ẹ̀ ìlú mùsùlùmí kan rèé bíi Saudi Arabia àti Yaman táwọn ẹ̀ma pè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí o ti tó sún mẹ́ta nísìnyí wọ́n wà lórí ogun tí a fọ̀ sí wọn jọ ń bọ́ǹbù lu ara wọn Saudi Arabia àti Yaman kí n fi ṣe living example tí ìjọ mùsùlùmí méjì bá bẹ̀rẹ̀ ìjà èkìtàtà ló lọ́n lò látara kọ́tàlà èkìtàtàlà èkìtàtà lò tí àwọn mùsùlùmí lè ń pa wọn tẹ̀wọ̀n táwọn tìbẹ̀ náà ń pa àwọn mùsùlùmí ti bí ọlọ́ọ̀ni fa aslihu bẹ́ẹ̀ náà wò má ọlọ́run ni ẹ ṣàtúnṣe láàrin wọn ni ẹ bá wọn parí ìjà ẹ má jẹjẹ àwọn tẹ ọjọ́ yìí mùsùlùmí tẹ bá gbọ́ tiẹ̀ lọ dá sí ẹ bá wọn parí ẹ̀ tẹ bá dá síjà tí ìkan bá gbà pé ǹjàmá tí kejì lóhùn ní gbà fàyín bákàt ìyẹ̀dáwò má làlọ́ kúrọ́ fàkọ́tù lẹ́tì tábùgé àtàtàfẹ́ ìlà amúrìlá tí kan bá gbàrú gbọ́n nítorí jà lọ́wọ́ máa lọ lọ́wọ́ máa jà ọlọ́run gbogbo ẹ̀yin mùsùlùmí tó kọ ẹ parapọ̀ ẹ bá yẹ ẹ tó lọ́ọ́ bá jà gbogbo yẹn ìparapọ̀ yìí mùsùlùmí àtẹ̀yìntẹ̀ ìparíjà o àtàwọn tí wọ́n bá paríjà o ẹ parapọ̀ ìwà lọ báyìí tó lòun ní gbà kíjà ọ parí mu ẹ fèsì wọn ẹ má bá wọn jà ẹ má panu wọn. sẹ́yìn kan tọ́lọ̀ wí dáadáa fàyín fa at fa aslihu bainahuma bil adli wa qisitu inna la yuhibbul muqsitin. ọlọ́run ní kiri nǹkan ìparapọ̀ ń bá àjàbá padà yìí fa at bimana tó bá padà yìí síbi ká ẹ ṣàtúnṣe fàáfìlẹ̀ ọbẹ̀ iná kùmà ọlọ́run ni ẹ ṣàtúnṣe láàrin wọn. àwọn àáfàá ní nígbà tó lọ́wọ́ sọ pé ìgbà tí tọ́ ìfàtà nínú ẹ̀mú mi ní tata lò tọ́lọ́ ní tíjọ mùsùlùmí ní jìbá ń bára wọn jà ọlọ́run ẹ̀ parí jà láàrin wọn pẹ̀lú ìjà tí wọ́n ń jà wọn náà pé píparí èèyàn ni kì í sọ̀rọ̀ pé mo bú mo gbà lẹ́sẹ̀ pé pààyàn gẹ́gẹ́ lọ́lọ́run lò èkì tata lò tọ́lọ́ sọ pé ẹni múmi ní fúnra rẹ̀ tọ́lá sọ pé minal mu'minin ta'ifatan minal mu'minin wọ́n ní dẹ̀lílù lọ́jọ́ lórí pé jíjà jíjà tí mùsùlùmí wa ń bára wọn jà la yukhriju minal millah kò lè yàn jáde kó nu ẹ̀sìn islam tó bí tàbí jà ọba yọ yàn jáde kó nu ẹ̀sìn islam ni ọlọ́run ní bẹ́ẹ̀ ni mu'minin ẹ má fẹ́ gbádùn rẹ̀ kọ́ lọ ka ima tafsir ibn kathir ima tafsir kurtubi ni o ima tafsir tabari kálọ̀ ka tẹ̀síìrù lórí àyà ọ̀nà sọ́tòlù Hujurat yọ̀ọ́ náà lọ́ọ́ bọ̀ lórí díẹ̀ tí mo lè mẹ́nu báyìí ó tún kọ àdísì míì ìsìnkú ẹni bá tó ní tó wọnú ẹ yóò máa lọ sínú ọ̀hún kátó rojọ́ míì tí ó gbàgbọ́ àsìkò ibi tí a wá dé wáyé ó ní pé àwọn ìwo ni ó jọ máa àlùjáná àwọn ni ó jọ máa ná kí ni ròyìn àwọn ọmọ àlùjáná kí ni ròyìn àwọn ọmọ àná ọmọ àlùjáná ni kọ́lọ̀ ń kó ṣe wá kọ́lọ̀ mọ́sàwá lọ́ máa ná ọlọ́run ti sọ nípa ìròyìn àwọn ọmọ àlùjáná nínú alukur'anul karim tó sì ń sọ àwọn iṣẹ́ tí wọ́n ó ṣe iṣẹ́ tí wọ́n tí ọjà sábà bí wà àlùjáná wọn tọ́lọ̀ ń sọ torí pé àlùjáná kì í ṣe ọ̀fẹ́ ẹni tí ọwọ́ ó ṣe wàhálà ni iná náà kì í sí ìsọ̀fẹ́ kì í ṣe kọ́lọ̀ ń kórè ọmọ náà ní ìfọmọ náà sínú náà bí ìsìnkú yìí ó ṣiṣẹ́ tí ó jẹ mọ́kọ́ wọ náà ni ọlọ́kọ̀ọ́lá yẹn ga ọkọ̀ ní sọ́tọ̀ Al-Imran fúra kẹta Al-Qur'anul Karim aya ọgọ́fà ó lé mẹ́tàlá dé ọgọ́fà ó mẹ́rìndínlógún verses one thirty three to one thirty six Quran chapter three ọlọ́ni wà sáré ọ̀hún ìlànà fúrọ̀tìmí rabbikum ọlọ́ni ẹ̀ sáré gágá ẹ̀ sálápá ń tètè yára gágá lọ síbi makfarati min rabbikum lọ síbi àforíjì látọ̀dọ̀ ọlọ́run ọba yín wa jannatin ẹ yára gángan lọ sínú àlùjáná àwọn yàtọ̀ àrídùn as-samawati wal ard ìbú rẹ̀ bẹ́ẹ̀sì rẹ̀ ó ju sámà méjèèje àtìlẹ̀ méjèèje lọ ìbú àlùjáná ó ju sámà méjèèje àtìlẹ̀ méjèèje lọ wa iddat lil muttaqin àlùjáńdà yìí atọ́jọ́ ilẹ̀ dé àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn tá ń sin tọ́lọ̀ ń fẹ́ tẹ́jìnà sin tọ́lọ̀ ọ̀fẹ́ àwọn atọ́jọ́ ilẹ̀ dé kábàáwá lè mọ̀ yìí pé kí ni tí mo takò àtọ́lọ́ ń lò ń bẹ̀ wọn wọ́n ẹ̀ dat lè mọ̀ tàkìn ọlọ́run sì tafsir fúnra rẹ̀ àyà one thirty four àwọn wo ni mọ̀ tàkìn náà àwọn olùbẹ̀rù ọlọ́run ó wà fún gbólò yẹn ó ti ní nǹkan ó ti ní ìbátan pẹ̀lú ti ń bẹ lẹ́yìn ismu mọ̀súlì ní aladina ismu mọ̀súlì sì rè tó àti wà ń bì kan yóò ní sílà yóò ní tó súnmọ́ ẹni yóò ní dọ̀míru ahidi ìlàmọ́ kọ́bílàwò yóò ní dọ̀míru kan tí wọ́n padà sẹ́yìn lọ́ọ́ bá ń ti mẹ́lẹ́yìn aladina ọ̀pọ̀ èèyàn nu ìròyìn tí ọlọ́ba lẹ́yìn òun ni almutakina ti mẹ́lẹ́yìn ti mẹ́mẹ́ parí àyà one thirty one alladhina yunfikuna fi sarra'i wa dharra ọlọ́run ní àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn tá ń náwó wọn nígbà tára dẹ̀ wọ́n pọ̀ tí àrísì kíkọ́ lọ́wọ́ wọn wọ́n na wa dharra nígbà tí ò sí tó nǹkan wọ́n na ìtumọ̀ kanu fún as-sarra wa dharra ìtumọ̀ míì fún ẹ má jẹ́ ìtumọ̀ míì kára filẹ̀ bá ń torí àsìkò ìròyìn àkọ́kọ́ nù fáwọn ọ̀tàkìn àwọn olùbẹ̀rù ọlọ́run ó yà pé sẹ́ni wọ́n ó ṣètò ìjọ olùbẹ̀rù ọlọ́run ìròyìn kejì wàlíkáàzì mi ń nàlọ́dọ̀ yìí ìròyìn kejì ni pé àwọn tó máa ń gbé ìbínú mi àwọn tó pé wọn ò rí nǹkan òbí wọn nú wọn ò sì gbé mi ó dé ìròyìn méjì fáwọn àlùmọ̀tàkìn wàlíkáàfin àní nàásì ìròyìn ẹlẹ́ẹ̀kẹta àwọn tó máa ń mójú pò fáwọn èèyàn nígbà tí wọ́n bá sàyìn dá sí wọn àwọn tó máa ń mójú pò fún ẹni tó bá sàyìn dá sí nínú àdúrà tá a máa ń ṣe níjọ́ tí bá di twenty sígbà tí wọ́n parí tàmọ́ sábà ṣe pọ̀ lálẹ́ títí di àṣùbà ó ní Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni afu wal afina 'anil nas àwọn tí wọ́n mójú kó fáwọn èèyàn nígbà tí wọ́n ṣàìdá sí wọn ọlọ́run sì jọ ìròyìn kan inú ìròyìn ọlọ́run sì nù ó di ìròyìn mẹ́ta ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run á ròyìn wọn ó ní wallahu yuhibbul muhsinin ọlọ́run fẹ́ràn àwọn olùṣe dáadáa yẹn pé àwọn tá máa ń ṣe àwọn sẹ́tọ̀ ń kalẹ̀ yìí mo nífẹ̀ẹ́ wọn ó ti di nǹkan méjì yàtọ̀ sí pé alùjẹ́ náà ń bẹ̀lẹ̀ fún wa àwọn olólùfẹ́ òun tó ń fẹ́ràn àwọn tó bá lílo yìí la òun fẹ́ràn wọn ọlọ́run jẹ́ àlọ́ òní la kàlíjẹ́ kan náà olùfẹ́ ọlọ́run ọlọ́run dákẹ́ lára ìròyìn àlùmọ̀tàkùn ìròyìn àwọn olùbẹ̀rù ọlọ́run òun ni wà làdínà ìdàfà àlùfà hìsàtàn àwọn tó kàn bá ṣe nǹkan tí ọ̀dà kan ṣìnà lólórí rẹ̀ àwọn zọ́làmú ànfúsàhùn àbí wọ́n sàbòsí sẹ́mi ara wọn zakarulaha fasitafarule zonobihim wọ́n rántí ọlọ́run pé ọlọ́run ṣe léèwọ̀ làwọn ṣe lẹ́yìn ìrántí fasitafarule zonobihim wọ́n tọrọ àforíjì fẹsẹ̀ tí wọ́n sẹ́wọ̀n kọ́lọ́run foríjì àwọn wọn ò ní dàbí èmi àtẹ̀yìn àwọn tó kíta bá ṣe nǹkan tí ọ̀dà tán á ní mìíràn ní sàṣẹ́lẹ̀ iná àwọn tí wọ́n gbà pé ń ta ṣe tí wọ́n á torí tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́ni wà mẹ́jẹ fún ìdùnnú bá ilẹ̀ ọ̀la ọlọ́ni kò sẹ́ni kẹ̀kẹ́ tí máa forí ẹ̀ṣẹ̀ jẹ́ èjò mi ọlọ́wọ́ ba lọ tó ti já mọ̀ yìí pé tẹ́ ẹ bá tọrọ àforíjì lọ́dọ̀ mi èyí foríjì yìí wàlámi sẹ́rú àlámọ́ fàálù wàmú yá àlámù níwọ̀n bá àgbà tí wọ́n bá ti takú lórí tí wọ́n ti báwọn ti sè yìí náà lẹ́yìn tí wọ́n mọ̀ yìí báwọn ti sè ń bá ọ̀dà ẹ̀ pé gbogbo ń tà ń ká yìí ìròyìn ní fáwọn àlùmọ̀tàkùn náà tí wọ́n jogún àlùjáde tó lọ́hùn wí ìròyìn ọlọ́lọ́hùn sí ọlọ́run ní ọ̀làìkà ọ̀làìkà gbogbo alátìmọ̀ gbólóhùn yẹn gbólóhùn kẹlẹ́mọ́tò ìṣàrọ̀ ìsìn ìṣàrọ̀ orúkọ yìí gbólóhùn yẹn ọ̀ ń padà lọ sára àwọn àlùmọ̀tàkùn àwọn tá láwọn ìròyìn mẹ́rin tọ́lọ́ ń kalẹ̀ ohun àwọn tí wọ́n bá rí bóun ṣe wí àwọn táwọn òròyìn bá ń bẹ lára rẹ ẹ̀san wọn lọ́dọ̀ ọlọ́ọ̀ba wọn òní mọ́gẹ́fẹ́rọ̀ àforíjì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ àforíjì wọn ẹni wájà náà ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn ọgbà àdàrà ọlọ́run jà náà tẹ̀ ọlọ́run tọ́pọ̀ rẹpẹtẹ ọgọ́rùn-ún dáràjà ní mẹ́fà àlùjánnà ntọ́gajù nínú ẹ̀ òní fìrìdáùsì àwọn àlùjànnà mi ọ̀ jẹ́ ti wọn tajiri min tahtala nahar tí àwọn oríṣi odò mẹ́rin tọ́lọ́sọ̀rọ̀ sọ́tún Muhammad ti ń sàn nínú àwọn àlùjànnà yìí khalidina fiha bẹ́ẹ̀ ni wọ́n ṣe lálùjànnà náà wa ni'ma ajrul amilin ọlọ́run lẹ́sàn-án rí ọmọ ń bẹ fáwọn tó bá jẹ́ olùṣiṣẹ́ rẹ o. aya mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nu láti verse one thirty three to one thirty six Quran chapter three surat Al Imran tọ́lọ́run fi sọ̀rọ̀ àlùjànnà àwọn wo ni ọ wọ̀ àti gbọ́rọ̀ yìí ní ìsìn pé àwọn tó ní àlùjànnà ní alimọ̀tàkìn àwọn olùbẹ̀rù ọlọ́run kẹ́sì ní bẹ̀rù ọlọ́run iṣẹ́ ṣiṣẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ sínú jẹ́ kan bẹ́ẹ̀ táwọn ẹ̀jẹ̀ kan bẹ́ẹ̀ bó tiẹ̀ pé ń bì nǹkan mẹ́rin ọlọ́run ká ṣùgbọ́n ká máa gbọ́ lọ ọlọ́run tọ́lá hundred ọlọ́run ní wasabiquna al-awwaluna minal muhajirina wal ansar ọlọ́run ní asabiquna wasabiqun àwọn ẹni ìṣíwájú al-awwalun sífàní al-awwalun jẹ́ fún asabiqun sífàwọn mùsùlùmí ni tó tó méjèèjì lórí marifa lórí adifa ti lam asabiquna al-awwalun àwọn ẹni ìṣíwájú nínú ìsáàmù yìí àwọn tábà wọn ní kọ́kọ́ gba ìsáàmù lásìkò àníbi muhammadu sallam sáájú àwọn tó kù ọlọ́ni wa minal muhajirin wal ansar bẹ̀rẹ̀ àtọ́rí àwọn tó ṣe hijira àti mẹ́ta lọ sí madina wal ansar àtàwọn ará madina tó gba àwọn ará mẹ́ta tó ṣe hijira bá wọn lálejò pẹ̀lú gbogbo dáadáa tó lọ́n ṣe fún wa ọlọ́ni wa ladina taba'uhum bi ihsan àtàwọn tó bá tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ṣiṣẹ́ kọ́lọ́njà wọ́n wà náà eléyìí àtàwọn tó bá tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ṣiṣẹ́ ọlọ́ọ̀ni radiyallahu anhum wa radu an ọlọ́run níbi ọlọ́run ti yọ́nú sí wọn àwọn muhajirun mo yọ́nú sí wọn àwọn ansoru mo yọ́nú sí wọn àwọn tó àtúntò tẹ̀lé wọn pẹ̀lú ṣe dáadáa tí wọ́n ṣe ń dùn níhùn ń yọ́nú sí àwọn náà wa radu an àwọn náà yọ́nú sọ́dọ̀ àti orí ọlọ́run tọ́lọ́run ṣe láti lè nílè rí rẹ̀ lẹ́fọ̀n à wọ́n sí i kọ́ apárí bẹ́ẹ̀ ọlọ́run wa abdalam jannatin mo akọjú lédè wọn àwọn ọgbà àdẹ́ra tajiri tahata ha alade haru táwọn oríṣi odò mẹ́rin tá a sọ lẹ́ẹ̀kan sọ́tù Muhammad tí wọ́n ń sàn nínú rẹ̀ khalidina fiha gbére làwọn ọmọ àlùjáná yóò ṣe lálùjáná ọlọ́wà lẹ́yìn tó wọ́n pé khalidina fiha wọ́n sì gbére nù ẹ̀ ó tún á fi abada mọ́ tàwọn kíndì sílẹ̀ yẹn jẹ́ fún khalidina khalidan fiha abadan abidin wọ́n sì gbére nínú àlùjáná yìí láyé àwọn ọmọ bíbẹ̀ zalikal fawzul ọlọ́run nílé ní èrè jẹ tó tóbi ọlọ́run jàwá náà wà lùjánà torí pé ntọ́nà máa fún lálùjánà ọlọ́run ti jẹ́ ó jèrè tá a bá wo bẹ́ẹ̀ a rí i pé ọlọ́run tó láàrin ga ọmọ mọ̀ nà sọ lórí pé àwọn tó ṣe é jẹ́ àti maka alápàlẹ́ ọ̀sẹ̀ mọ̀dínà tó onímọ̀lẹ́ àtàwọn ará àmọ̀dínà tó tẹ́wọ́ gbà wọ́n lálejò ńdó òní tá a ìtàn wọn ìkíníkejì wọn á padà sínú sọ́tò sura fifty nine quran sura kọkàndínlọ́gọ́ta aya ẹlẹ́ẹ̀kẹjọ àtẹ̀kẹsàn quran chapter fifty nine verses eight and nine ọlọ́run ti sọ̀rọ̀ yín wọn bẹ̀ ẹ̀ẹ́nì yàlọ́nu àwọn aya méjèèjì ń ṣùgbọ́n ẹ lọ ka aya ẹlẹ́ẹ̀kẹjọ lórí ìròyìn àwọn ará Mẹ́kà tó ṣe é jira ẹ lọ ka aya ẹlẹ́ẹ̀kẹsàn suratul hasri lórí ìròyìn ará Madina tó gba ará lálejò Madina ẹ wo tọ́lọ́ yẹn parí ọ̀rọ̀ ará Mẹ́kà ulaika humus sadiqun lọ́ọ́ parí ará Mẹ́kà àwọn eléyìí ni wọ́n gbà mí gbọ́ lódodo nígbà tó fẹ́ parí tara Madina orí wàmí yóò kọ sọ ànásífà ọ̀lẹ́yìká ọmọ muflihun tó gbé tí wọ́n sẹ́ Madina ni pé wọ́n ná dúkìá wọn nára wọn nẹ́mí wọn fún ara mẹ́kàtà wọn bá wọn ọlọ́lá àwọn tó bá lè ṣe báyìí tán lè sọ ara wọn kó mi para àwọn ẹ̀mí tí wọ́n sáwọn sáwọn ìyá wọn nínú ẹ̀sìn ọlọ́ni ọ̀lẹ́yìká ọmọ muflihun ọlọ́lá àwọn tí wọ́n jèrè nù ọlọ́run kí àwọn ará mẹ́kàtà tó ṣe jẹ́ ó kí ara àmọ̀dé ẹ̀tọ́ gbà wọn lálejò ó kí ẹ̀fọ́ àlùjẹ̀ náà ó wá fi ojú àgbàrá yìí ó fà wọn náà pasipasi lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́lọ̀ wà nù àwọn eléyìí àwọn tó bá tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa a bá sì tún padà sọ́dọ̀ àwọn afọ àwọn lórí ayé wọ́n tún wọ́n ní àwọn tó lo ọgọ́rùn ọdún méjì lẹ́yìn àwọn sàbẹ̀ ni torí pé khairul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum àtàbẹ̀wò wà tábìrì tábìrì àwọn tó tẹ̀lé àwọn sàbẹ̀ àdúyọ̀ ọ̀sálàm àwọn ní tábìrì àwọn tó tó tẹ̀lé àwọn eléyìí ní tábìrì tábìrì àwọn gẹ́gẹ́ ni wọ́n ní gbólóhùn ìtàdáhùn bíi ìsáàd àwọn gẹ́gẹ́ wọ́n ní ṣùgbọ́n ayé òde burúburú ká má inú ọ̀pọ̀lọpọ̀ rọ̀tìrọ̀tì náà tó náà tó dàbí wọn díẹ̀díẹ̀ kọ́lọ́jà wà nù wọn njẹ́ tọ́lọ́ máa kó ẹgbẹ̀rún èèyàn jọ tẹ́lẹ̀ kó sọ́wọ́ àlùjá náà nù one thousand tẹ́pẹ́ nínú ọ̀rẹ́ àti ẹ̀tọ́kù nínú ọ̀nà ọlọ́run jẹ́bi àtẹ̀yìn ọjẹ́ kan nínú every one thousand tá a wà àlùjá náà kọ́lọ́ ń sànù wa. eléyìí ni òní àyà tauba verse one hundred ká lọ sínú hadith umar bin khattab kọlọba kó bá yọnu sí i ó ní àlebi sọlá asan sọ yìí pé yáa ibn khattab mo pè ọmọ khattab ìdí afanadi finnasi anáwó láàyè dìkúlù jannata illa almu'minun dìde wàá lọ sáré àwọn èèyàn mi tẹ̀yẹ̀ tó bá kó bá wà wàá kéde fún pé mo ní kò sẹ́ni tí náà o illa almu'minun àfàwọn gbàgbọ́ òdodo nìkan kò sẹ́ńtà wà lùjẹ́ náà fẹ́ máa jẹ́ mọ́mìnì lọ́wọ́ kéde kọ́lá fún akaraṣitò umar gbọdọ̀ Khattab ni mo dìde kó lọ́dọ̀ àníbi ọ̀sálà mo jáde lọ́bi tó ní ń lọ fanadẹ́tù mo sì lọ kéde láàrin àwọn èèyàn àndàwọ̀ láyé ẹ̀dẹ̀ kólú jannata illa al-mu'minun kò sẹ́ńtà wà lùjẹ́ náà ló kẹ́ máa fẹ́ máa jẹ́ mọ́mìnì hadisi sahih muslim lélẹ́yìn hadisi nínú muslim hadith one hundred and eighty two ni nínú sahih muslim hadith one hundred and eighty two eré ń jáàmù yìí pé ẹyọ kóònù ọmọ àlùjáná gbogbo ẹni tí ìbá ti ṣe mọ́mìnì láti yọ tọ́lọ́ ti gbé àníbí muhammad sọ̀sán dìde táyé parẹ́ ẹ̀ ń bá ṣe ẹ̀sìn níyàtọ̀ sí islam ẹ̀ tí ó bá jẹ́ mọ́mìnì irú ẹ̀sìn torí ó ṣe christianity ni o judaism ni hinduism ni o shintoism ni buddhism ni o gbogbo irú ẹ̀sìn tẹ́yọ̀ ni ó ṣe paganism ni o gbogbo pátá iná wọ́wọ́ àmọ́ tí ọba kú lórí òótọ́ padà gba ìsám kò tó kú ni ó ti di mú mi nínú yọ àlùjáná ṣùgbọ́n ẹ ń bá ẹ̀sìn mi dọ́dọ́ ọlọ́run láti ọtọ́ lọ́n ti bá rẹ̀ sànńdẹ̀ táyé ìparẹ́ ó dájú ju àdá ọmọ náà ọlọ́run yà wà nù wọn. nínú hadith mi tí ìyájọ́ ma himari al-Mujashshij tí ó gbà wá kọ́lọ́ba kó bá a yọnu sí i ó ní anarọ̀ sọ́lá ń kọ́ọ̀lù àlébísọ̀ àsánsọ yìí pé wà áhàlù jannati fàlàfà wa alùjánẹ́tì fàlàfà àwọn ọmọ alùjánẹ́ mẹ́ta ni wọ́n àwọn ọmọ alùjánẹ́ mẹ́ta ni wọ́n ọlọ́njà ọjà kan nù ẹ̀ alákọ̀ọ́kọ́ zọ́sọ̀lùtọ́ ní mokosẹ́tọ̀n mutasọ́dẹ̀kùn muwafakọ̀n alákọ̀ọ́kọ́ lẹ́yìntọ́jẹ́ zọ́sọ̀lùtọ́ ni ẹ̀tọ́ lọ ń gbé ipò agbára ayé president lọ́jẹ́ ni ó gọ́ọ̀nà lọ́jẹ́ ni ó ọba olùbàdàn ni ọba ife ni ọba àjẹbóòde ni ọba abẹ́kúta ni aláàfin ọ̀yọ́ ni o abọ́jẹ chairman local government ló ni ẹni tá a bá gbé oko authority power tá a gbé oko agbára lé lọ́wọ́ tó aláwọ̀ ròyìn tá fẹ́ kàlẹ́ yìí torí pé kìí ṣe gbogbo ẹ jẹ́ gómìnà ní náà ọmọ gómìnà ọmọ president ọmọ ọba ọmọ náà àwọn alága ẹ̀rù tí ròyìn bá ń tí o máa sàbòsẹ́ni kankan gbogbo yẹn ní sèdọ́gba sí mutasaddiqun ẹlẹ́ẹ̀kejì gbogbo ntọ́lọ́ kó sínú ìjọba rẹ̀ gbogbo ntọ́lọ́ fi dáná la yọ ọmọ sí sàrà mẹ́ yọ ọmọ yọ sàkà yọ ọmọ sí sàrà ó dé òrìn kejì ẹlẹ́ẹ̀kẹta muwafaqun tọ́lọ́ àfisí kò ń gẹ́kọ́ ọmọ sísẹ́ tó yàn fi rí yọ̀nà ọlọ́ ọmọ àkọ́kọ́ nínú ọmọ àlùjáná ẹlẹ́ẹ̀kejì wa rajulun raqiqul qalb lidhikulli qurba ẹlẹ́ẹ̀kejì lẹ́nìkan rajulun rahimu bìtẹ́lẹ̀ kòrìbà ẹlẹ́kejì lọkùnrin kan ìbáàjọkùn ìbáàjọbìnrin gbólóró jùlọ yẹn kò sẹ́ńtọ́ yọ ọ́ lẹ̀ nù ọ̀nà méjèèjì ṣùgbọ́n tá a bá fẹ́ sọ̀rọ̀ nígbà tó lọ ní kọ́ni aflahal mu'minuna àárò kókó sóbi ń bẹ̀ ni tó pé mọ́mìnì wọ́n wù jàmá ń bẹ̀ lára ẹ̀ jàmù mùzákàrì sálímì ni àbẹ́ ẹ̀kọ́ ni àárò kókó nìkan ní wí gbogbo ẹ̀ máa ti jẹ́ ọkùnrin kan rọ̀kẹ́kọ̀ọ́ kọ́líbì bí màánà èyíkéyìí èèyàn ọkùnrin àbóbìnrin tọ́jà ẹni tó kẹ̀yà bílẹ̀ ẹni tó ọlọ́kàn rí rọ̀ rọ̀kẹ́kọ̀ọ́ kọ́líbì ọlọ́kàn rí rọ̀ rọ̀hìmù bèzè kórìbà tó sì jẹ́ olójú àánú sáwọn mọ̀lẹ́bí ẹ̀ ọkùnrin àbóbìnrin tó bá jẹ́ ẹni tó kẹ̀yà rọ̀ gan ẹni tí ó rí nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn báyìí tí ó kala tí ó dàbí pé nǹkan nǹkan ṣẹlẹ̀ sí tí ó tó sì ń tọ́jú mọ̀lẹ́bí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ àwọn màlúùjá náà nù o ẹlẹ́ẹ̀kẹta wà mùsùlùmọ́n afẹ́fún mùtàdọ́ ìfúndó ìyáálé ẹlẹ́ẹ̀kẹta ni gbogbo ẹ̀ ń bá jẹ́ mùsùlùmí tó a jẹ́ afẹ́fún ẹ̀ńtẹ́ kó bí olóbìnrin kò ní dórí ẹ̀ láyé ọkùnrin ọkùnrin ò ní gorí ẹ̀ láyé afẹ́fún bọ́lọ̀ ń bá kọ́ ilé alájà ogún fẹ́ nìkan tọ́lọ́sì kọ̀ yára àti pálọ̀sì kẹta fóun tí ẹ̀hún tó lọ́wọ́ se fún ni ó máa dá lọ́rùn ni ó máa wùn yóò sì máa dúpẹ́ rẹ̀ kò ní sọ pé Ọlọ́run ṣe nǹkan kan fóun ebó àti agbájá ọjọ́ wáyé ni ebó bíi ló bí òun ṣe láti kó ogun àjàlé tó wọn akọ yàrá méjì fà lọ́sí kẹta àfihàn fún tí ẹ̀ ni ó máa wò kò ní wo tẹlòmíì nǹkan ní nǹkan nǹkan ní nǹkan kí ni yóò bá rí yun nǹkan ní nǹkan ò ní jọ́ lójú kò sì máa bànújẹ́ bí lágbèjà lọ́sàn-án òun ní ọ̀rọ̀ òfin kárí wọn lọ́pẹ́ kankan dúfọ́ lọ́wọ́ kí lọ́rọ́ ṣe fún torí dùpẹ́ lágbájá igbó ntúlọ lọ́jọ́ orí ojú òní wọn fi fẹ́ ya rẹ̀ èmi ló ti kọ́lé àjàmẹ́ẹ̀dógún kò ní wo bẹ́ẹ̀ kò ní wo bẹ́ẹ̀ ntọ́lọ́ ṣe fún ní ọ̀tẹ̀ lọ́rùn alimisala asalam ó mota mo ta àfẹ́ fún kì í ṣe pé ọjà àfẹ́ fún lásán mo ta àfẹ́ fún látara ta àfáfáyẹ ta àfáfún mo ta àfẹ́ fún yẹ ẹni tó tẹ́lẹ̀ pé yàtọ̀ sí kóhùn gẹ́gẹ́ fúnra ẹ̀ jẹ́ níta pé kì í wo ohun tí ọ̀kan kì í sì lè tí ọ̀kan ká ó tún wá jẹ́mu tà á fi fún ẹni tẹ́ pé kò sí nǹkan bó ti wò ó tó tí ó torí ẹ̀kọ́ wà lára nítorí ọjẹ́ tẹ́lẹ̀ kaba dàrí wọn bí ní ìsìn tọ́tọ́ wa kò báyìí tó gbé bọ́ńdù one hundred naira note tó gbé jáde tó gbé méjì jáde àpò eléyìí tó gbé méjì jáde àpò eléyìí ọmọ káàbọ̀ o pé a ah, ìwọ ọlọ́run ayé wo lòun wá wá láyé tọ̀yìn ah, hmm? báwo lọ́rọ̀ tó ń ṣe àárí báyìí láti yọ ọjọ́ iná lẹ́yìn jẹ́ kó wọn ò ṣiṣẹ́ àṣìṣe aago ṣiṣẹ́ lárí ààrẹ owó rárá o yọ̀ọ́ jẹ́ kọ́ ẹ pé tọ́lọ̀ ń fóun ọ̀tẹ̀ lọ́rùn ọjọ́ lójú ọmọ lóore dùkọ́ ẹ pé tọ́lọ̀ ń fẹ́ nìkan lọ ìkànnì tí ń dààmú aráyé lónìí tí ò jẹ́ kí aráyé onísìnmi kọ́dà tí ò jẹ́ kí èèyàn lè sin lọ́hùn tó nǹkan tí ó sì jẹ́ èèyàn máa dúpẹ́ orí pé àǹtí lágbájá ti ṣe nǹkan báyìí wọ́n lọ ralẹ̀ éka méjì wọ́n lọ tẹ̀tí kọ́lé ńbẹ̀ gan ìgbà náà wà ń kọ́. ọlọ́run fẹ́ sin nǹkan fún òun fún ó sin nǹkan míì fún ọ náà wọ́n náà ọmọ yìí tó ṣe fún ọ ni ilé tí o ah èmi alihamudulilayi rabbil alamin mo mọ̀ kọ́lọ́ nsọ̀rọ̀ tó pọ̀ fún mi wà láyé mo sì mọ̀ mọ̀ válù tó fún mi ọjọ́ mi lójú pọ̀ kò sẹ́ńsì tí mo fẹ́ ṣe sí ọjọ́ rọrùn fún mi báwo ló ṣe yẹ pé ẹni tó akọ́lé ní ìtọ́kọ́ lọ́hùn tọkọ́ lábùjá tọkọ́ ní jọ́sìn tọkọ́ nkánú tọkọ́ lẹ́kọ̀ọ́ ni wọ́n máa jọ mi lójú mẹ́ta yọ fìbàdàn lẹ́yìn <laughs> ngbà lè ba kó firitẹ́ yóò tó dé padà òru ni yóò tó yẹ wọlé kí á ní wàhálà tèmi mẹ́ ìtọ́lọ́ <laughs> ni ó ṣe fún tí máa gbé tùrọ̀tùrọ̀ mi máa gbé ẹ̀bẹ̀ kẹ́nìkan máa gbé jìbù kan tí ń kátó bí wọn ṣe máa ń pẹ ọ kátó tó gbélé báyìí jíìpù tèmi ó sì máa dá mi pé ha ah, eléyìí máa da ju jíìpù yìí lọ o abẹ́ wàá dùn tọ́lọ́ sẹ́mi mìíràn kátá tí ó sì tinú tẹ̀mí tẹ̀mí láti inú ẹ̀mí wa tinú yẹn ń dùn ọlọ́run sóore fún wa àìmọye ń tó lówó lọ́tọ́ pé àlàáfíà ní ń tọrọ ó ní kí gbogbo owó òun tó lálàáfíà tẹ̀ ọlọ́run wàláìtàlẹ́sìmọ́bí láìlẹ́dì láìláìláhùwà olówó kan sọ bẹ́ẹ̀ fún mi rí lábẹ́ bíríjì akadẹ́mì ike yọlẹ́yìn rẹ̀ ike kò ní ike ẹ ṣé ike ni wọ́n pè ike náà ni kò ní ike lẹ́yìn tẹ́lẹ̀ o lóòrùn ń dọ́kọ́ lóòrùn lálàpé ike jáde lẹ́yìn o òun fọkàn kí lójú àlà ó sì jẹ́ àrọ̀bẹ̀ ike sì wà mẹ́ ike sì tàgàngà lẹ́yìn o báyìí ó lára jò ní wa fọ́ọ̀kan èmi náà sì fọ́ọ̀kan báyìí ẹ káwọn yìí ọ sọ fún mi pé sọ́ọ̀mìlì mẹ́sàn-án lónìí ọkọ̀ agbẹ́gilódò twenty one lónìí ó ní kíkọ́ ọlọ́run pa sọ́mìlì rẹ̀ kọ́ pa agbègbè lódò kíkí ó kú rẹ̀ yọ ọtẹ lọ́rùn tí ó ní gbogbo dúkìá lọ wọn lẹ́yìn máa dúpẹ́ ntọ́ lọ́wọ́ ṣe fún yín a ó lé lè yọ ọdún mọ́ òun nù mo ní sẹ́wọ́n lọ́wọ́ ṣe fún láìsìkì ẹ lọ tọ́jú ẹ lóyìn bọ́ ẹ lọ lóyìn wọn lọ́ba ń gé bọ́ọ̀lù ọ̀fẹ́ èké òní wọn ń gé lọ́wọ́ lọ Amẹ́ríkà tó kú sí kótó lọ Amẹ́ríkà wọn ló ti ta sọ́ọ̀mìlì méje nu mẹ́sàn-án méje ló fi lẹ́fà wọn mẹ́ ilé sọ yọ ọkọ̀ tọ́ta ọlọ́run sọ ni tọ́kọ̀ fáwọn àwọn láyé ọlọ́run wọn kẹwàá láyé yìí o alihamdulilayi alihamdulilayi alihamdulilayi rabbil alamin ọlọ́run kẹwàá kọ́ ṣùgbọ́n àmọ́ yìí ẹ̀ àrùn báwọn ti ń kó jíìpù rẹ rẹ káwọn pè ní ọlọ́run kẹ́ <laughs> ó yẹ yẹ lórí ìyáálé ẹni tí ò ní tó nǹkan tẹ́bí sì ń bẹ fún àwọn ìyàwó rẹ àwọn ọmọ rẹ tí ó bọ̀ tí ó tọ̀ tó sì gba tító pẹ̀lú ntọ́lọ̀ ń fọ ọmọ àlùjọ náà lẹ́rí o àdìsí wà nù Sahih Muslim àdìsí sitiri nù Muslim ọwọ́ àdìmúsọ̀dù mẹ́mọ́ Ahmad hadith two thousand six hundred and thirty-seven nu musadu imam ahmad hadith mi látọ̀dọ̀ káàbù ọ̀nà àjọrọ̀ radiyallahu anhu ó ní ànábi sallallahu alayhi wa sallam sọ wípé ala ukhbirukum bi rijalikum min ahli al-jannah ǹjẹ́ kí tí wọ́n jọmọ àlùjẹ́ náà nù yín ǹjẹ́ n sọ tí wọ́n jọmọ àlùjẹ́ náà nù ọba bẹ sí ta ó ní anabi yóò fẹlẹ janna gbogbo ẹ bá jáde bí Ọlọ́run àlùjánnà ni wọn lọ wà sàhíìzò fẹlẹ janna mọ̀mìnì tó akú lójú ogun ẹ̀sìn tápá lójú ogun ẹ̀sìn àlùjánnà ni lọ òdìbò lò wà sèdèkò fẹlẹ janna ẹ ń bá jẹ kánú àwọn sèdèkè ọlọ́niwà máa ń yọ tẹ ilá wọ̀rọ̀ sùúlà fáwọn làyíkà máa lẹ́dínà ní àmàlọ́ àlẹ́ mi nà nàbí yín wà sèdèkè. والشهداء والصالحين وحسن أولئك رفيقا nínú sọ́ọ̀tù nìsa ọlọ́run ní ti àyà Quran chapter four verse sixty nine ẹ̀sìn Quran ẹ̀yìn tẹ́bà mú dání ọlọ́run wà máa ń yọ tó ilé àwọ̀rọ̀ sóòlà ẹnikẹ́ni tó máa ń tẹ̀lé àṣẹ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ fọ̀wọ́lẹ́kẹ̀ máa lẹ́dínà ní àmàlọ́ àlẹ́ mi nínú ibi yìí àwọn ènìyàn ni wọ́n máa bẹ pẹ̀lú àwọn tọ́lọ́run sọ̀dẹ̀kùn rẹ̀ fún nínú àwọn ànábì ọlọ́run mi nínú ibi yìí yóò àwọn yóò lé kejì wọ́n sì bèèrè àgbàyàyọ́ wọ́n sì bèèrè ẹlẹ́ẹ̀kejì àwọn tó gbàgbọ́ nígbàgbọ́ òdodo Abubakar Sidiku rọ́dìyà láàánú òun ni Sidiku àkọ́kọ́ nínú Islam òun lásìwájú gbogbo Sidiku wọ́n sùhàdà ẹlẹ́ẹ̀kẹta wọ́n sùhàdà àwọn tó kúkú ogun ẹ̀sìn wọ́n sọ̀lẹ̀hìn ẹlẹ́ẹ̀kẹrẹ àsọ̀lẹ̀hìn àwọn tó bá tún jẹ́ nìyẹn wọ́n asọ̀lẹ̀ ilẹ̀ kàrọ̀ fi kọ́ kéèyàn jẹ́ alábàágbé àwọn eléyìí ní ma dá o ọlọ́run jẹ́ àwọn àna wa àwọn àwọn sèdèkò fìlẹ̀ jàǹdà àwọn tó gbà yín bá gbọ́dọ̀ tí èmi tí o bá gbàgbọ́ wọn bí ti Abubakar Siddiq rọ́ọ̀dì aláàánú ọmọ àlùjáná ni wọn. wà alimọ̀lúdù fìlẹ̀ jàǹdà alimọ̀lúdù fìlẹ̀ jàǹdà ọmọ tó kú ọmọ mọ̀mí tó kú bẹ́ẹ̀ tí ń bi tán báyìí ọmọ àlùjáná ni ọmọ mọ̀mí tó kú kéke tí ọ̀bàlágà wàrọ́jùlì yazuru ahaafi nahiyati misrofila filijanna ẹ̀ẹ́dọ́jáde kó nu lé ẹ̀ tọ́lọ kí ọmọ ẹ̀yà rẹ̀ mí nínú ẹ̀sìn ní àdúgbò mi nítorí tọ́lọ́ nìkan tí ìṣètò bá gbowó lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé àyẹ̀wò lọ́wọ́ kì í ṣe pé àjẹun lọ́dọ̀ rẹ̀ kì í ṣe pé ṣèrànwó àmọ́mọ́ lọ kí fìlà filijanna ọmọ àlùjáde ló ń tọ́jú ẹ̀lá lókè yàrá ala ukhbirukum bi nisaikum ahli janna àríwá ọ̀sán ni ẹ̀dẹ̀ tí ẹ gbọ́ ǹjẹ́ kí n sọ fún àwọn obìnrin tí ọjọ́ máa lùjẹ́ náà ẹ̀yin tí ẹ̀yin lẹ́wà ńlẹ̀ yìí o ṣé n sọ àwọn obìnrin àlùjẹ́ náà fún yín aliwadudu luwaludu ahudu min ahalijanna alakoko aliwaludu luwadudu obìnrin tó bímọ aliwadudu obìnrin tó fẹ́ràn ọkọ rẹ̀ alahudu obìnrin tọkọsẹ̀ tọkọsẹ̀ dáa sí ẹni tọkọsẹ̀ tọkọsẹ̀ ẹ̀dá sí ọkọ lọ jẹ̀bi ìyàwó lọ jàre tọ́ ẹ̀dá ẹ̀dá àdébíyẹ tó sàlàyé fún rẹ̀ ó ní alẹ́tì ìdá zulimat obìnrin tó ẹ pé tí a bá ṣe àbò sísí kọ́lá tí a dè yáde fi yáde kà yọ àfọwọ́ ọkọ rẹ̀ pé ọwọ́ mi rè lórí ọwọ́ rẹ̀ ìwọ lọ sọ mi lóòótọ́ ṣùgbọ́n dákun forí jì ní ti ń bá ṣètò torí ẹ̀sìn tí ọ̀dà ń sinmi alẹ́tì <laughs> ìdá kọ́lá adiyadi ẹ̀yin lábàá ló jẹ́ mọ́tò ké padà fi yáde ká láàzókò gámọ́tò láàtàtàrí dọ̀ èmi rẹ pẹ̀lú rẹ èyí ní fẹnu kankan kánú lẹ́yìn títí tẹ̀ yọnu sí mi ó ń sì lọ́jà àdé ọkọ̀ lọ́jà bi èyí ní fẹnu kó jẹ́ nu èyí ní fẹnu kó mi èyí ní fẹnu kó èso kan àfìgbà tó ọba tó yọnu sí mi irú obìnrin bẹ́ẹ̀ ìròyìn mẹ́ta ní bẹ fún o alákọ̀ọ́kọ́ aliwalod التي إذا ظلمت قالت هذه يدي في يدك لا أذوقك منها حتى ترضى obi tí àyẹ̀mẹ́ta tá a bá ń bẹ lára rẹ̀ ọmọ àlùjánà lẹ́rí òun ọmọ àlùjánà lẹ́rí òun àfọwọ́ Daraqutni àti Tabrani wọ́n gbàdé sí wa ìmáàmà àfọwọ́ Albani ọ̀làdìsí Hasan ọ̀làdìsí tọ̀dá ọ̀làdìsí nùsọ̀mí jáàmì sọ̀kìrì rẹ̀ two thousand six hundred and four ní Albani fi àdìsí yẹn sí nínú sọhíl jáde lára àwọn àlùjáná nù Ibn Abbas radiyallahu anhuma ó ní àdìbí sọ̀rọ̀ ọ̀sán sọ yìí pé àlùjáná màmáláha Allahu ta'ala udhunayhi min sada'i nnasi khayra wa huwa yasma' àdìbí ọ̀sán pé àwọn ọmọ àlùjáná ọlọ́jà jẹ́ kàn mẹ́ màmáláha Allahu màmáláha Allahu udhunayhi sana anas xeyọrọ ọmọ àlùjẹ́lẹ̀ lẹ́yìn táwọn èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ rí gbogbo èèyàn ń sọ̀rọ̀ ìpè lágbájá èèyàn dáadáa ni lágbájá èèyàn rí ni lágbájá èèyàn dáadáa ni lágbájá èèyàn rí ni ẹni ọlọ́ọ̀ni olùbẹ̀rù ọlọ́ọ̀ni wọ́n wọ̀ yẹ sùmà tó náà sì ń fi ta rẹ̀ gbọ́ báyìí ọmọ àlùjẹ́lẹ̀ nù wàhálù náà ọmọ aná mọ̀mọ́lá aláwọ̀ tààlà àwùjọ òun náà ń tọ́lọ́ mínísítà náà nọọs ọ̀rọ̀ àwọn èèyàn sá rọn láì dáa lágbájá ìsọmọlúwàbí ọ̀kánjúà ni ahun ni aláìdáa ni ìkà ni aláìlójú àánú ni wọ́wọ́ ẹ̀sán tó náà sì ń gbọ́ pàwọ́ yẹn ń sọ. ọmọ nánu <laughs> ọmọ nánu àáfà onísọ́nà náà ètè máa já nobody sọ á imam alibari sọ pé hadith sahih ọ̀là hadith ni nínú hadith two thousand five hundred and forty seven. ọmọ àlùjáná nù ń sọ pọ̀ ọ̀dà gbogbo ẹ̀rọ pé èsì yàn rí èyí sọmọlúàbí oní òsì tọkàn mẹ́ ọfẹ́ ìwọlé nù wàhálù náà mọ̀mọ́lá aláwọ̀ òfin náà fana anásẹ́ alẹ́ ìbísàrẹ̀ ẹ̀yìn ọmọ náà lẹ́yìn tí gbogbo ẹ̀rọ sọ̀rọ̀ láyìí dá tọ́lá sì fi tààrẹ̀ gbọ́ báyìí tí wọ́n sì fi kíta kó yí padà bí tó kù sí ọmọ náà ọmọ àlùjẹ́lẹ̀ yẹn tọ́lọ̀ ń kó etí rẹ̀ méjèèjì pẹ̀lú sàrẹ́ àná sí xọyọ̀rọ̀ ẹ̀yìn àwọn èèyàn dáadáa ndé ti bọ̀ rẹ̀ wọ́wọ́ yẹ sùnmà tó náà ṣe fi ti bọ̀ báyìí tẹ́ ń sọ̀rọ̀ yẹn dáadáa pé èèyàn dáadáa ni ọlọ́ọ̀bá akẹ́ ọlọ́ọ̀jẹ́ nǹkan rẹ̀ ọba jẹ́ ọmọ àlùjẹ́lẹ̀ nu ìkan ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ wọ́n kò sí. wọ́n ní kílẹ̀ ló ṣe ná wọ́n ní àdáwò báyìí mọ̀ sẹ́yìn ọpẹ́ ọpẹ́ kan tó ṣẹlẹ̀ sí ní tó jù náà gan bọ̀ àbá tó náà ṣe fi ti bọ̀ báyìí bí nítorí ẹnìkan nílẹ̀ nínú àwọn olórí rẹ̀ jẹ́ àná yóò sì gbọ́n lórí ọgbọ́n ìjọba àti pépà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ láyé pé ọlọ́run jẹ́ àsùnbọ̀tán rẹ̀ ọ̀dà àwọn akẹ́lẹ́ ọlọ́run tẹ̀lé jẹ́ okun títí tí pé tọ́lọ̀ máa fi kú pa ikú yára pa ó bò lásìrì ni ọlọ́run jọ kọ́kọ́ láàrin náà kò tó gbé yóò kú. tọ́lá ọ sì sọ fún sayọ̀ ọlẹ́rìn ní mẹ́rin <laughs> wọ́n lè ṣe ìyá rẹ̀ ọlẹ́rìn ní mẹ́rin <laughs> ọlọ́run jẹ̀ tí wọ́n ta tó báwọn. àdìsí mi ti nú àbá sí báwa nínú sahih muslim imam ahmadu náà gbà wá wọ́n gbà látọ̀dọ̀ imran ọmọ hussein gẹ́gẹ́ bó ṣe wà nínú bukhari àti mu àti tirmidhi muslim àti ahmadu gbà wá látọ̀dọ̀ ibn abbas bukhari àti tirmidhi gbà wá látọ̀dọ̀ imran ọmọ hussein kọ́lọ̀ yọrí sí àwọn sàbẹ̀ méjèèjì wọ́n ní àdúgbò ìrọ̀ sáńsọ yẹ pé ìtọ̀lá tó fil janna faraitu akthara ahliya al-fuqara alebi ni mo naju wo nu alujanna ndọtọ si ìrìn àjò lọ sí sánmà máa rí kí àwọn tí wọ́n pọ̀ jù nu alujanna alifukọrọ àwọn tálákà ni àwọn aláìní ni wọ́n pọ̀ jù nu alujanna alebi sallallahu alaihi wasallam ẹ̀kan nínú àdúrà rẹ̀ ó ní àlọ́mọ hajjini faqiran wa amiti faqiran wa hasuri ma alifukọrọ ọlọ́run jẹ́ ìmọ̀ sẹ̀mí ní tálákà jẹ́ ń kú tálákà gbẹ̀mí di láàrin àwọn tálákà àtàdéjọ́ ọ̀dàjọ́. imele mi àtẹ̀yí ti ń sokó pa àlóbi àrísíkọ́lá Dangote ọmọ si o tí olóbi bíi kọ́lá dàí sí bọ́lá ọlọ́wọ́ ọba o àmàdùpẹ́ o njẹ́ tá a mu gàrí ọdún màánú njẹ́ abá rámàlà jẹ ayé ọ̀sán ìtọ̀ láàtò ìrìnàjánná fàáyẹ̀tò asọ́lì àhálíhá kí ni o asọ́ àhálíhá alifokoro mo wọra àlùjáná báyìí mo dúpọ̀ àwọn tí ó dogun rẹ̀ ọ̀pọ̀lọ́ mi tó ń fẹ́ mọ àlùjáná àwọn tálákà ní kìsà wọn olówó jẹ́ ó dùn mọ́ ọ́nú kọ́lọ̀ ń fọ ní imáni ò fọ lẹ́sìn jẹ́ dùn mọ́ ọ́nú ètí ò fọ báà kú sí ọ̀tá ètí ò yóò fa ṣùgbọ́n tí ó tí ó gbẹ̀sìn lọ́wọ́ wa táàkiri àlùjáná wọ̀ ọlọ́mọ fún wa ní nǹkan o àlùjáná ẹ̀ lọ lórí nínú hadith mi kábù Sa'id Khudri yìí gbà wà kọ́lọ̀ nǹkan yọnu sí i ó ní àdúrà ọ̀sán sọ pé fukọrọ muhajirina yadkhuluna jannata qabla aghniyaihim bi khamsimiya ami àdúrà ọ̀sán sọ pé àwọn tálákà nínú àwọn muhajirin àwọn tálákà nínú ara Mẹ́kà tó ṣe jára Mẹdínà wọ́n ti wọ àlùjáná ní five hundred years káwọn tó dolówó nínú muhajirin tó wà àlùjáná five hundred ìdajì ọjọ́ nù ní sòyàwó mi nù lọ́dọ̀ ọlọ́run five hundred years wa ìdájọ́ ọjọ́ ni àfìdè ni lọ́dọ̀ ọlọ́run five hundred years àwọn ọmọ àlùjánnà tẹ́jẹ́ tálákà nínú àwọn mùhàjírìn ti wà àlùjánnà àwọn olówó mùhàjírìn ò ti dà àlùjánnà wọ́n ìwà wájú ọlọ́run lọ́wọ́ àfàwà muhammadu sọ́dọ̀lẹ̀ Rahim Allah ta'ala wọ́n lè yìn òtúbọ̀ sí pé àwọn tálákà tó kọ́ àlùjánnà pé epo wọn lálùjánnà yóò ju pa àwọn tálákà mùhàjírìn tó wà àlùjánnà kẹ́yìn lọ wọ́n ṣáájú àwọn olówó àlùjáná kò rí èmi jì nù ṣùgbọ́n ta ni kò wọ́n gbà jù mbẹ́ kò sẹ́ni tó lè sọ bàbá nítorí kíni bàbá nítorí pé àwọn àwọn tálákà lọ bá nìyọ sàǹgbà yé rẹ rẹ wọ́n ní àwọn alùlù sọ̀rọ̀ àwọn tára jẹ́ kan ní arísìkì lọ wọ́n náà ti bá jùmọ̀ àlọ́wọ́ wọn lọ sọ fánìyọ sọ̀dà àlùyọ̀ sani kí ni wọ́n fi gbájú àwọn tálákà ni wọ́n kírun bá ṣe ń kírun wọ́n ń gbáyẹ̀ bá ṣe ń gbáyẹ̀ wọ́n ayẹ wọ́n sì ń ṣe sàrà nínú owó tí wọ́n ní àná àtàwọn owó tí ń sẹ́kù fáwọn wọ́n tó ń rí sàrà sí àwa ń kírun àgbà ìsùn àrí sàrà sí wọ́n ti bá jù àníbìnrin fún ẹni kíní kan tẹ́ ẹ bá ṣe ẹ gbà mú ju àwọn yẹn lọ́wọ́ àwọn tí bọ̀dọ̀ yóò sì ní báyìí kíni kan náà subhanallah thirty three alhamdulilayi thirty three alahabaru thirty three láyìnlá ilàlá wa dáwọlá sọríkàlà lawumukola alihamdulilayi ala kúndé sèǹkọ̀dé ẹ̀yọ̀ kan tí èdè wa ń dẹ̀ lẹ́yìn gbogbo òun wákàtí márùn-ún àwọn tálákà bá bẹ̀ sí í ṣe é ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ tí àwọn olówó náà gbọ́ pé àlejò ti fáwọn tálákà ní nǹkan báyìí láti máa ṣe tí ó tún jẹ́ wọn dínkù lálùjá náà làwọn olówó náà bá tún bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ń kírun àwọn náà bá tún ṣe. àwọn tálákà máa tọrọ bá lè sá padà pé àwọn olówó ti tún gbọ́ wọ́n ti tún ṣe tó ní a máa ṣe àlejò dáríkà fọ́bílà yóò ti máa ń yàṣà ọlọ Ọlọ́run ti máa fẹ́ ni tó wá fẹ́ ẹ ń bá jẹ olówó máa ń bẹ pẹ̀lú owó tí mọ́nì ń bẹ àyè tí wàá lájọ́ lọ́jọ́ àyè tálákà lọ tẹ̀sí ni ò tó tiẹ̀ àyè tí wà lálùjẹ náà yóò da ju ti tálákà lọ tí ò lẹ́sìn tó fún káwọn òkòkò tálákà ni yóò láyè tó ga jù lálùjẹ náà àyèmọye tálákà lọ gbọmọ náà ni àwọn tálákà wọn kún ọ̀nà ìgbèríko Ìbàdàn yìí wọn bẹ̀rẹ̀ àníboro Ìbàdàn náà wọ́n pé ìdí púlù wọn wà látàrọ̀ dalẹ̀ ìdí ẹmu ní o ti máa sùn jàlá nírọ̀lẹ́ àbá kò ní kírun kò ní báwẹ̀ kò ní ṣe kankan ìdí ẹmu ni yóò sì mú ògógó orí yóò sì sì fẹ́ gbé yóò sì gbẹ́kú ẹ̀kẹ́ àdìrọ́tọ́rọ́tọ́ ikú ayọ́bí ikú aboyún àrùn yóò sì kúkú ẹ̀sìn ṣé tálákì lẹ́yìn wa lọ́mọ àlùjẹ́ náà ọmọdé àdámọ́nà àfi tọwọ́ túbá lókù torí ìdè eléyìí ọlọ́jà wà nù wọn àdéṣì tẹ́gbìn sílẹ̀ àdéṣì làkítà wọn Imam Albani sọ́ba àdéṣì sọ̀hìnì nínú àdé four thousand two hundred and twenty eight ànábi sọ̀rọ̀ àwọn sọ̀làm ó lè mi ní sàn yóò mú bẹ́ẹ̀ tẹ́ fi rọ́bùtọ́tì janna liman mi rọ́ha wà nǹkan mọ̀ lára ọmọ àlùjẹ́ náà táyọ̀ sáńfọ́ sọ́yà fún pé mo ṣe garanti àlùjáná kì í ṣe àhánárí àlùjáná àlùyà sọtọ pé gbòdòmódò àbàtà àlùjáná tẹ̀ ń bá wà nù lé tọ́jẹ́ lẹ́ẹ̀kẹ́ tẹ́bátà rò pé ibìkan tó wà garden nínú rẹ̀ ó sọ pé special area lélẹ́yìn òun òdìdí ilé òun àwọn tí wọ́n tún wà lábàtà àlùjáná inú ọmọ àlùjáná àlẹ́ mo sọ kojú rẹ̀ fún ẹni mà ń tara kà hàn ẹni tó fi ètìjà alẹ̀ wàyí ń kánà mọ̀ ẹ́ kọ́ òun gẹ̀ẹ́ni bẹ lórí òdodo tọ́ọ̀ ti fẹ́ di fanfa ti wọ́n argument ẹ̀ ọ̀pọ̀ jù lórí mo ti gbàgbé ẹ̀ gbàgbé àǹtí ẹ̀ máa ń lọ mo ti gbàgbé ẹ̀ ajá sọ̀kọ̀ ní nsọ̀n kankan mọ́ ó ti rò pé ẹni kẹfẹ́ dá yẹn lẹ́kọ̀ọ́ níjọ́ orí àbàtàlùjà náà wọ̀ wọ́n bá lọ ń bọ́ ọ̀fà mọ́ wọ́n bá tiẹ̀ lọ eléyìí ṣe ẹ̀rí o fúkàrí ìyàtọ̀ àlùjọ́ ọ̀nà àlùbí káwa fi rẹ pé àní sọ pé ẹni tó wà lẹ́nu bàtà lùjẹ́ náà lẹ́ni tó bá fi yẹn jíjà lẹ́ wà ń kánni mọ̀ ẹ̀kọ́ láwọn àfihàn lẹ̀ aa ah, ẹsẹ̀ mistake fàdíjọ́ ìdájọ́ tó lọ́mọ ni wọ́n máa lọ ní wọ́n rẹ̀ yọ ọba wọn nínú wọ́n wì pẹ̀lú agbájá mà pé tí mo sọ ọ̀dà kọ sọ fún mi wọ́n wì rẹ̀ ń jọ ìdájọ́ a mú evidence wa wá wà jáde níbi lẹ́tí yá hasan ọ̀rọ̀ gẹ́gẹ́ ni ó ní ìyá sẹ́bílẹ̀ ọ̀bíkà bẹ̀rẹ̀ hikmati wàlúmọ̀ ìsọ́tì wàlúmọ̀ ìsọ́tì hasana ó ní ìyá sẹ́bílẹ̀ ọ̀bíkà bẹ̀rẹ̀ hikmati wàlúmọ̀ ìsọ́tì hasana wà jáde lẹ́hùn bẹ̀rẹ̀ lẹ́tí yá nnẹrọ bá kọ wọ alábi man dọla an sẹbi wọ alábi man ní ìtada tula bilimutade ni bibere yun bilimutade ti suratul adi di man ní ìtada Ọlọ́run gẹ́gẹ́ ní jaadilẹkùn ẹsẹ mujadala ìfarajọbi tó rọrọ pẹ̀lú wọn bilẹti ya asan kí ni tọda tọlọ ń wí ayé akura ní atadi sanu yà ọsọlẹ tẹbalẹ from the Quran the Sunnah ẹ ẹsọ tọtọ bá gbọtọ tí ọgbà ẹ wá fi ilé ẹni ọmọ bára nù ẹ lọ ẹsẹ àfi ilé ẹ ti ní evidence against him yawmal qiyamah ṣùgbọ́n ká rí àyèdá ká lọ sọ̀rọ̀ má ṣe yó ẹja máa bá ń sọ. wà bẹ́ẹ̀ kẹfì wá sátẹ̀lì jàdínà mo fọ́ kò ju ilé kan láàrin gbogbo àlùjànnà lè máa ń tàrà ká kẹfì bá wà yín kánà máa ṣe à fẹ́ẹ́rẹ́ bá fi rọ́pì paálẹ̀ kọ́dà bó bí àwàdà ní í ṣe bá bó sàrà bí bàbá àṣàlà kò ní fi irọ́ sàwàdà ẹ̀ ń lè fi rọ́pì paálẹ̀ kọ́dà bí àwàdà rẹ̀ mo fọ́ àní gbogbo àlùjánnà fún un àní gbogbo òní sílájà àkọ́kọ́ òní sílájà kejì òní sílájà kẹta òní sílájà twenty òní sílájà forty ajá fifty wọ́n sátúnfẹ̀lẹ̀ jánnà ẹ̀ ń bá lè fi rọ́ọ̀lẹ̀ kọ́dà bó sáwàdà àní gbogbo àlùjánnà ní bọ̀ ọlọ́njà wà nù wọn. wà bẹ́ẹ̀ kẹfìlì jánnà lè máa hasuna kólókòó bọ́tún sèlérí àfẹ́fọ́ yín lálùjánnà fẹ́ẹ́ tó pé hasuna kólókòó ẹni wà rẹ̀ bá da ẹ ẹ à bẹ́ẹ̀ ti fi àlùjáná ààyè tó ga jù àlùjáná fẹ̀rẹ̀ tí wà rẹ̀ bá da ẹni tó wà rẹ̀ bá da ìwọ ọmọdúàbí ìwọ ọmọdúàbí èyí tó lọ́n tọ́ka sí díẹ̀ nù sọ́ọ̀tù bákọ́rọ̀ àyà one seventy seven lẹ́sà lẹ́rọ à ń tó wá lójú akọ́fẹ́ bá lànà sókè wà lùmọ́ gọ́dìbì wàlákẹ́ nàlbẹ́rọ̀ mọ̀ ní abúlé bí lẹ́wọ̀ yọ̀ọ́ mi àfẹ́ ẹ̀yọ́ fi là gbọ́gbọ́rọ̀ gbọ́gbọ́rọ̀ yìí tó fi abadé bi asọ́bi rẹ̀ fi bàásà wà dọ̀rọ̀ alimọ̀ fún ẹ̀bi adi ìdáhàdù wà sọ́bi rẹ̀ fi bàásà wà dọ̀rọ̀ wà hinna bàásà wò lẹ́kẹ̀ lẹ́dẹ̀ sọ́dọ̀kọ́ wà wò lẹ́kẹ̀ ọmọlùmọ̀ takọ́n Quran chapter two verse one seventy seven ìwà wà nínú tí gbé wà lùjánà ọlọ́run fún alálùjánà àyètọ́ gàjù mẹ́ Abuja dàlú bá disọ̀ wani adisọ̀ one thousand four hundred sixty four nù àdìsí abdullahi muhammed gbà wà kọ́lọ́n kó yọnu sí ó ní àlejò sọ pé inna fil jannati ghurafan yudhayiruha min batiniha àwọn pẹ̀tẹ́sì káwá lè lọ àlùjánnà tẹ́tẹ́ ẹ̀ ń bá wà níta rẹ̀ yọ ọmọ wò nú ẹ̀ ẹ̀ ń bá wà nú rẹ̀ ọmọ wò ta rẹ̀ láì sílẹ̀kùn láì sí wíńdò tẹ́ ẹ bá wà á ta ẹ̀ máa rí nú ẹ̀ tẹ́ ẹ bá wà á ẹ̀ máa rí ta láì sílẹ̀kùn láì sí wíńdò àwọn sàbí abirà ni ọ̀sán liman hiya ya Rasulallah àwọn wo náà ní ààyè irú léwu lálùjáná rẹ̀ sí ọlọ́run àríwá sáwọn pé adahallahu ta'ala liman at'ama ta'ama ọlọ́run tó dá yẹn lè di ẹni tó máa ń fún aláìní ló ń jẹ́ jẹ́ at'ama ta'ama ẹ máa ń fún ẹni tí ò ní tí ń fún oúnjẹ nù tiẹ̀ tó ní wa alana al-kalama tí sì máa ń sọ̀rọ̀ tọ́lẹ̀ tọ́rọ̀ rẹ̀ lé máwọn èèyàn wa ta'aba as-siyama ẹ ti máa ń gbàwé tẹ̀lé tẹ̀lé kì í sẹ́ni tí gbàwé Ramadan nìkan tó di Ramadan ẹ̀ mí tọ́wọ́ wà sọ́lá bi lẹ́yìn wà ní náà sùn ní yàmùn àtàwọn tí máa ń kírun láàrin òru bàtàwọn yẹn ń sùn àwọn tá ní tí wọ́n ní ààfin àlùjẹ́ náà nù ààfin tẹ́kọ̀ yọ ọmọ rí inú rẹ̀ láti tà tí ọmọ rí tàrí láti nù láìsí wíńdò láìsí lẹ́kùn. ìròyìn mẹ́rin péré ni fáwọn tó jogún ààfin lálùjẹ́ náà àti àmọ̀tọ̀ àmà fífún yẹn lóúnjẹ orí òye àkọ́kọ́ kí ni òye kejì ẹnìkan ń sáfù wájú yìí kí ni òye kejì rẹ̀ láàmà ẹ̀ tọrọ ẹnu ẹ̀ lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà wà wà tábà àṣeyàmà àwọn tí ń gbàwé tẹ̀léńtẹ̀lé ẹlẹ́ẹ̀kẹrin tó ń sẹ́dẹ́ fìlà lóru wa náà sùn níyàm jazakumullahu khaira ìròyìn mẹ́rin nu ẹ máa fẹ́ wọ mọ̀tòmọ́tò àlùjáná wọ́n fẹ́ jogún àfẹ́ àlùjáná ọlọ́jà rẹ̀ máa ṣe àdéhìsì yìí ọwọ́ inú musnad imam ahmad àti ibn hibban hadith sahih hadith sahih òfófúrò afan radiyallahu anhu. ó ní àyè sábà pé man bana masjidan yabtaghi bihi wajha Allah bana Allahu lahu mithlahu fil janna ẹnikẹ́ni tó bá kọ́ mọ́sáàsì man bana masjidan mọ́sáàsì ìbára tó ilé ìbára yìí masasi ìbá àmọ́jọ àárín pílà yìí lọ pílà mẹ́rẹ̀ẹ̀rin síra wọn tàbí sáfù mẹ́ta ni ìmáàmù ní sáfù kẹrin gbogbo ètò ó sì gbà kọ̀kọ́ jó yẹn twenty four sáfù kan yẹn mẹ́jọ sáfù kejì yẹn mẹ́jọ sáfù kẹta yẹn mẹ́jọ ìmáàmù sí twenty five ó dé yẹn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mamba ni masjidan kọsọ pé masjidan kẹbi rọ kòní masasi ńlá mamba ni masjidan yàtọ̀ àdó bí ìwé ti Allah tí o fẹ́ràn kankan kọ́kọ́ jó gbóhùn ojú rí ọlọ́run báyìí láwùláwù fi báyìí láwùláwù mí irú onípàkọ́lù fọlọ́ láyé òun tẹ̀fẹ́ sí lọ́hùn akọ̀wé ẹ̀ tó jùlọ láàfin akọ̀ fún alùjẹ́ náà ọmọ alùjẹ́ náà lẹ́yìn bá kọ́ mọ́sáàsì tí o fẹ́rẹ̀ kẹ́kẹ́ kọ́kọ́ yàtọ̀ ní ọlọ́run kì í ṣe pé torí pé ń jà mọ́sáàsì bẹ̀ yẹn àbí ń sọ̀rọ̀ mẹ́rọ rẹ̀ ọ̀sẹ́ wọn ò gbàrọ̀ rẹ̀ wọn àtọ̀rẹ́ ẹ̀dá mọ́sáàsì mi lẹ̀ àbá eléyìí ṣe torí ojú rẹ̀ ọlọ́run àbọ̀fẹ́ jẹ ìmáàmù òfìjẹ ìmáàmù alọ̀dá mọ́sáàsì mi lẹ̀ kì í ṣe torí tọ́lọ́run àwọn fẹ́ jẹ chairman committee mọ́sáàsì wọn ò fi jẹ́ ẹlòmíì chairman ọba ìjà mọ́sáàsì sí méjì yìí wọn lọ filẹ̀ mí lẹ̀ ọ̀fẹ́ president ẹ̀já kọ́ mọ́sáàsì mi nìyí kì í ṣe torí tọ́lọ̀ torí tí wọ́n ti ò rí lélẹ́yìn ẹ̀ ń bá torí tọ́lọ̀ èmi àtẹ̀yẹ gbogbo ẹ̀yọ́ bẹ̀rẹ̀ lẹ́kọ́ mọ́sáàsì ọlọ́gbọ́ aláṣẹ́rì ẹ̀ tọ́lọ̀ bá ti bọ̀ láṣẹ níwá kọ́lọ́ra lẹ fifty by fifty have a plot ẹ̀ tọ́lọ̀ bá bọ̀ láṣẹ bẹ̀rẹ̀ òdi plot kan kọ́dà bẹ́ẹ̀ kọ́ fúnra yín ẹ̀ ń bá nílẹ̀ lónìí mọ́sáàsì ẹ filẹ̀ ẹ lẹ́fà àwọn mùsùlùmí àdúgbò kan kó wọn fi kọ́ mọ́sáàsì bẹ́ẹ̀ ra ilẹ̀ nítorí mọ́sáàsì ni ẹ fà láwọn mùsùlùmí tábà kó débẹ̀ lọ́wọ́ tí mọ́sáàsì rẹ̀ wù lórí ẹ ẹ ti lálẹ́ lálùjẹ́ náà nítorí ẹ. àwọn àlùjá náà nù tọrọjọ ti lọ jẹ àdìsí wà nínú Bukhari àti Muslim àti Muslim Imam Ahmad àbúrò rẹ̀ ọlọ́nkọ́ba ayọ́nu sí i orí àlejò sọ pé má ádámà rí dọ́ àwùsára àkànláwó fìlà náà dáhùn mọ́ wà bá wà àtàmìnà jannati manzila àdìmí yọ sálọ pé ẹnikẹ́ni tó bá lọ bí aláìsàn wò ọlọ kẹ́ni tára rẹ̀ ọ̀yà ńlẹ̀ àbí lọ sítù àwùzára àkùnláwò fìlà àbẹ̀yẹn lọ bí ọmọ ìyá rẹ̀ kan torí ìtọ́lọ́hún kì í ṣe pé ọ̀rẹ́ o a lọ ṣe visitation pa àlọ́ kíyàn nítorí ìtọ́lọ́hún náà dáhùnmù náà jẹ olùkéde látọ̀dọ̀ ọlọ́nkà ó kè sí wọn ń jọ ọ̀dàjọ́ látàyè ni wọ́n ti sọ fún sùpà ní gbọ́ sùpà yóò dájú ọ̀dájọ́ àárín à ń tẹ̀bẹ̀tà ó ti dáa fún ọ ìwọ tó ọ lọ bẹ̀yẹn wòye torí para rẹ̀ ọ̀yà abọ́ lọ kí yẹn tó kọjọ́ mọ̀ yára nínú Islam tí o sì pé connection wo kankan mẹ́mbẹ́ àbí nǹkan mímí mẹ́mbẹ́ dùtọ́ lọ́n lọ tẹ̀bẹ̀tà ó ti sori eré ń tiẹ̀ tiẹ̀ ti dáa wà tọ́ bàbá mi ṣáàkà ìrìn tó rìn ìrìn orí rìn ni ìrìn rìn rìn tó rìn lónìí ó ti jogún ibùgbé lálùjẹ náà torí tó ṣe ibùgbé kan ti jẹ́ tiẹ̀ lálùjẹ náà torí tó ṣe àwọn ọmọ àlùjẹ náà nù ìròyìn méjì péré ni ìlọ́kì àwọn aláìsàn àbí ìlọ́kì ọmọ yẹ nítorí ẹ̀sìn nítorí tọ́lọ́hún ó ti parí àtijọ́ ọmọ àlùjẹ náà látara àlùjẹ náà ilẹ̀kùn wọn sílẹ̀ pọ̀ àbẹ̀ntẹ́ ọba fẹ́ ṣiṣẹ́ rẹ̀ lókù bẹ́ẹ̀ yọ̀bá rí kàṣẹ́ yóò rí mi ṣe ni iṣẹ́ rẹ̀ pọ̀ lẹ̀ tẹ́lifíṣẹ́ àti Ibn Majah onígbàdí sọ alibani sọ pàdé sọ dáàni nínú àdé six thousand three hundred eighty seven tọ́ ntẹ́mi wa kọ́ tá a fẹ́ sùmọ́tẹ́ni a sọ ládé yìí ó kọ́ ọmọ náà ẹ̀mí kọ́ a fẹ́ ṣùgbọ́n nígbà tí a sọ̀rọ̀ lórí ó ọkà wọn máa ná o ọlọ́run sọ wá ń bẹ́ o wọ́n jà wọ̀wọ́ náà lára ọlọ́run ṣàánú wa o wọ́n wọ́n náà wà lùjẹ́ náà o kọ̀ọ̀lá la hawla wala quwwata illa billah ọlọ́run tọ́lá rẹ̀ ga ńgbà tí ń sọ̀rọ̀ àwọn ọmọ náà suratul layl wal layli idha yaghsha wan nahari idha tajalla wa ma khalaqa dhakara wal untha inna sa'yakum lashatta fa'amma man a'ta wattaqa wa saddaqa bil husna fasanuyassiru lil yusra wa amma man bakhila wastaghna wa kadhdhaba bil husna fasanuyassiru lil usra ẹ wọ́n bá lọ́n sọ̀rọ̀ ọmọ náà tàlùjá náà ní fàámà man àtọ̀ àtàkọ̀ ẹnikẹ́ni tá a bá fún ní arísìkì tí sì ń fún àwọn èèyàn nú ẹ̀ ń yọ sàkánsì sára wà takọ̀ tó sì ní takọ̀ àlá tó gàgán ń sẹ̀sìn torí pé takọ̀ àlá yìí nù tí ń sin tọ́lọ̀ ọ̀fẹ́ tó jẹ́ ń sin tọ́lọ̀ ọ̀fẹ́ wà sọ́dàkọ̀ bil husna tó sì gbà pé àlùjánnà ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí ó fi àwọn tó bá sin tó ń sèé sí fasanuyasoro lè ní yìí sọ̀rọ̀ ọlọ́run á sin nírọ̀rùn fún láti dálùjánnà ẹ kí n sáyà dáadáa ọwọ́ àtọ́ni kejì wàá mọ̀ mọ̀ nbà kẹlẹ̀ wà stagina ẹni tó láhùn owó ń bẹ lọ́wọ́ ẹ̀fún ahùn ni wàá stagina ọ̀rọ̀ kó ló ń dá lọ́dọ̀ ara òun kì í sọ lọ́run ló ṣe kò jẹ́ lóye sàkọ́kọ́ lè ṣe sàrà kò lójú àánú kí ló lọ́wọ́ wí tẹ̀lé wàá kadhaba bil husna tọ́tù wàá ké kò gbàlùjẹ́ náà gbàgbàlùjẹ́ náà ń bẹ tọ́ fasanu yasoro lila ọsọrọ Ọlọ́run la ase iná ase lọ́rùn fún iná ase lọ́rùn fún tí ó lọ wọ Ọlọ́run jà wà nù àfa àyà kẹjọ dáyà lọkọ kàlà lélẹyìn iná Ọlọ́run tọjọ ẹlẹdà àwọn olùyapa rẹ̀ àwọn olùfagbà ẹ̀yà nínú ẹ̀yà tàlùjànù torí ẹ̀rọ Ọlọ́run tó la yẹ gẹ sọnù alukóránù kẹrin ọlọ́run ní wàlá kọ́ dàrọ́hánà lè jahannama kẹsẹ̀ rọ́mìnà jinni wal ins dàrọ́hánà bímá kọ́lákínà lè jahannama kẹsẹ̀ rọ́mìnà ins wal jinn òun ti dá ọ̀pọ̀lọpọ̀ àlùjẹ̀nà àtẹ̀yàn fún iná ọlọ́run yà wà nù ẹ̀ ọ̀pọ̀ èèyàn àti ọ̀pọ̀ àlùjẹ̀nà lòun ti dá fún náà pé náà wọ́n kí ni ó dé tí òye wọ̀nà ọlọ́run láhùn kò lóbó láyàfọ̀ òwò nàbíyà wọ́n ní ọ̀kàn tí wọ́n fi ronú ẹ lọ́lọ́rùkọ ọba tó dá yín ọba tó somi àtọ̀lọ́gbọ́lọ́gbọ́ di èèyàn tó lórí tó lẹ́sẹ̀ tó nísan tó léegun tó lẹ́nu tí ń sọ̀rọ̀ tó létí tí ń gbọ́rọ̀ àfa tó lọ́wọ́ ti fi mú nǹkan tí ń tẹ̀lé girigiri ẹ lọ́lọ́rùkọ ọba náà kẹ́ ẹ gbàgbọ́ láwọn kò lóko láyé kọ̀ọ̀hún nàbí ha wọ́n lọ́kàn tí wọ́n fi ronú wàlámà àyónú láyé sèrò nàbí ha wọ́n ní ojú tí wọ́n fi ríran ẹ̀ wọ́ ọlọ́run ni ẹ̀ wọ́ sábà lókè orí yìí ni ònú lọ́ọ̀kan o o ti gbé àwọ̀ kan wọ̀ ní ìsìn tó fẹ́ dàbí white pàdé ọ̀rẹ́ yóò gbé blue wọ̀ agbé agbé sámọ̀dó láì ní òkò ẹ̀ sì wòye kẹ́ gbọ́dọ̀ yẹn gbọ́ àtúgbé yẹ̀pẹ̀lẹ̀ àtúgbé lórí omi omi ò sì lè fa yẹ̀pẹ̀ yẹn mu ẹ̀ sì gbọ́dọ̀ náà gbọ́ lọ́wọ́ àyọ̀nù láyò sí ìrìnà bíi ha ọlọ́ọ̀ni wọn lójú wo efi ríran kọ̀ọ̀tàn bẹ́ẹ̀ o kọ̀ọ̀tàn bẹ́ẹ̀ o ọlọ́ọ̀ni ibi tí orin tí wọ́n ń pè lẹ́sẹ̀ títì àwọn ó péjọ sí fídíò tí wọ́n ń sọ lẹ́sẹ̀ títì wọ́n ó lọ bìbà nítorí wọ́n máa wò nu wọ́n ní wọ́n ṣe wáàsí ká yà bẹ̀ wò ní wá wáàsí láyé ẹni tí barista kún rí rẹ̀ tí kíní kún rí rẹ̀ wàásù àyìnlẹ̀ ọmọ arápálá sẹ́yìn náà láyé wàásù àyìnlẹ̀ mí tó ní arápálá arápálá wọ̀ náà ọmọ arápálá wọ̀ náà orí bẹ́ẹ̀ lórí tiwọn ọlọ́lá ọmọ náà nù òun ti tọ́jú ọlẹ́dẹ̀ já àdámà ẹ bá fẹ́ mọ ọmọ náà ọmọ náà nu nínú súrà keje Kùránì Suratul A'raf aya ọgọ́sàn òde yọkan aya one seventy nine ọgọ́sàn òde kan aya one seventy nine Kùránì chapter seven verse one seventy nine Suratul A'raf àkọ́kọ́ nu nu ọmọ náà àwọn olùyapa Ọlọ́run àwọn ọmọ náà ni mo ta ka bèrò àwọn onímọ̀tò mọ̀tò onígbèraga ta ló tó kù mẹ́ẹ̀ talówó koloba báyìí lọ́yọ̀ àwọn àwọn tó pé àwọn nìkan àwọn náà fẹ́ dàbí ọlọ́ àwọn ọmọdé àlẹ́mà nù hadisi kùdùsí ọlọ́ọ̀ni àkíbèrè yàwó rí dáhìn mọ́tòmọ́tò ọlọ́ọ̀ni ẹ̀wù àlùkìmbà mi mọ́tòmọ́tò ní ẹ̀wù agbádá mi àlùkìmbà kásọ̀ pé agbádá tó ní la mà wàá gbọ́mọ́tò ìzárí títóbi òun ni aṣọ ọ̀sàlẹ̀ bíi ṣòkòtò wa àti irú obìnrin fàmà nàzà ni wáhìdá mìnìhùmà ẹ̀ ń bá ń lọ́kàn mọ́ mi lọ́wọ́ ní méjèèjì alikibru wal adama kọ̀dátù fi nàárì ọlọ́ọ̀ni sọ̀tọ̀ sínú nàní ìnáni fi sí gbogbo ni mọ́tòmọ́tò ọ̀fẹ́ wọ̀ nàní àfitọ́bátúbá ló gbogbo kò sírù mi ìnáni ọ̀fẹ́ wọ̀ àfitọ́bátúbá ló imam ahmed àtàbù dawud àti ibn majah nígbà tí sọ àdìsí sahih albani sọ pé àdìsí sahih ni ní àdìsí one thousand three hundred and eleven sahih jami àwọn àlùfòjá àwọn àfàgbọ́ ọlọ́ọ̀bá yá gbogbo mọ́sẹ̀ ọlọ́run sọ ọ́dọ̀ ọtí wọn ẹ má mutí ọtí nǹkan ní gbajúmọ̀ ẹ má sì sìn aṣẹ́wó nǹkan ní gbajúmọ̀ ẹ má jalè oògùn dọ́ọ̀lù tó rẹ́sẹ̀ yẹn olè gan lájà táyé lówó gbọmọgbọmọ gbígbó àpótí ìbò gbígbó bẹ́ẹ̀ dìbò fún àwọn wọlé bò dìbò fún àwọn wọlé àwọn olè. àwọn olè àwọn fòjá ọmọ jáànámà ọlọ́ni iná làbúrọ́rọ̀ làfi nàáyìn wà iná fòjárọ̀ làfi jàhìn. nínú sọ́ọ́sọ́ lè fi tọ̀ sọ́ọ́ àyùbá mọ̀ náà ni ó dá sábà ń fa fọ̀rọ̀ bíi lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ sura sura tó ìfitọ́r Quran chapter eighty three lọ́yẹ kọjá chapter eighty three ní ìfitọ́r gbọ́dọ̀ jẹ́ ọlọ́run ní eh, is it not eighty two ẹ wò náà eighty two or eighty three ọlọ́run ní ẹnna làbúrọ́rù la fi nà yìí dájọ́jọ́ àwọn àlàbúrọ́rù àwọn ẹni rẹ àwọn akẹ́gbọ́n sẹ́ẹ̀rẹ́ lafi na'im inú àlùjáná ló dẹ̀kọ̀ wọn bọ̀ wà iná fujaro lafi jahim bẹ́ẹ̀ sì ni àwọn fujar àwọn olùfagbọ́lọ́ ọba ya olùsè etutu àwọn olùsè tọ́lọ́ ọba ọ̀fẹ́ ọlọ́run fi jahim jahannama ni wọ́n bọ̀ tí wọ́n iná wọn bọ̀ ọlọ́run jẹ́mi àtẹ̀yìn ó sì ń bẹ́ o ayé akẹtàlá àti kẹrìnlá nù Quran chapter eighty two ọlọ́run tọ́lá rẹ̀ ga nínú. No, alukur'anul karim suratul mudasir suratul mudasir suratul mudasir ni sura kẹrìnlẹ́ ní àádọ́rin Quran chapter seventy four aya thirty eight de forty seven thirty eight de forty seven ee ngu amu wale refe ọlọ́ni kúlù nafsin bima kásábàtú rahina illa ashabal yamin fi jannatin naim fi jannati yatasaalun anil mujrimin ma salakakum fi saqar àwọn ọmọ àlùjánà àwọn tọ́lọ̀ ń pè lọ́mọ àlùjánà asabi yẹmi fi jannati yatasaaluna anil mujrimin ọlọ́ọ̀lá àwọn ìjọwọ́ ọ̀tún lálùjánà wọ́n máa bèrè ń pa àwọn ọmọ aná wọ́n máa bèrè ọmọ aná pé ma salakakum fi saqar kí ni tó gbé wọnú nǹkan mẹ́rin ni wọ́n sọ ti gbogbo àti nkénu sọ́ọ̀tù mọ̀dáfẹ́rẹ́ o kọ́ọ́rù lamnakumina ni mo sọ lé àkọ́kọ́ ni báwo yìí kírun ẹ tí ì kírun ọmọ náà ni àfi tọ́ba tọ́ba tó kù láyé tó ń kírun ẹ lọ́kọ̀ọ́ nu ẹlẹ́ẹ̀kejì kílẹ̀ wọ́n tẹ̀ wọ́n lamnakum mọ́tò ẹ̀mọ́ mẹ́sìkẹ́ ayé fún tálákà jẹ nínú jẹ tá a bá ní tọ́sẹ́kù ẹ̀rí ká ló sọ pé ọ̀rọ̀ àlùjẹ́nà lẹ́ẹ̀ka ọlẹ́ wà àlùjẹ́nà rọrùn pẹ̀lú kẹ́hìn mọ́sẹ̀ àmọ̀ tọ́ àmọ̀ ká mọ̀ fún yẹn ló ń jẹjẹ wàhálà nàlẹ́ lára ẹnu lára ẹni tábà àṣìyàmà lára ẹni sọlá tó bi léwà náà sùn nìyàm ẹ máa fún yẹn ló ń jẹjẹ ntí òyìn tí ń fún jẹ fẹ́ wà lùjẹ náà wọ́n béèrè ọmọ náà kékeré ọgbẹ́ wọn náà ìròyìn àkọ́kọ́ ni pé lamnakun nínú mùsọ̀lẹ́ àwọn èké mu wà lamnakun nínú tẹ́ẹ̀mù mìsíkè ìròyìn ẹlẹ́kẹ̀jì báwo ìfún tálákà ló ń jẹjẹ ẹlẹ́kẹta wá kọ́hídìn ẹlẹ́kẹta táwọn yẹn bá jókòó ń fọ̀rọ̀ ọlọ́run sáwé wa nà húdú má lọ́kọ̀ ìdìn àwọn náà máa ń jókòó pé àwọn yẹn ti fọ̀rọ̀ ọlọ́run sẹ́yẹ ẹlẹ́kẹ̀rin wa kunna nukadhibu bi yawmi din hatta atana yaqin àwọn pè ọjọ́ ẹ̀san àwọn pè ní rọ́pò kò sí àlùkìyàmà ẹ̀ táyé bá jẹ lọ́rùn ọ̀yẹ́ kò sẹ́sàn kankan lọ́rùn wọn lẹ ẹ mẹjọ atara wa jẹ ayé lálùjá náà wá ayé ní nẹsẹ wa mo gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu olówó kan ọ èmi gangan lọ sọ fún ó ní alájí sáyé mẹjọ atara wa jẹ àlùjá náà ayé lọ́wọ́ mo ní bolo àlùjá náà táyé wa ó ní à ẹ tó tó gun àwọn ọkọ̀ ńláńlá nínú ilé èsì nínú ọkọ̀ èsì nínú àwọn tó sì lólé èsì ọkọ̀ èsì lòún wà ẹni tí ń sọ̀rọ̀ yìí ó ti wà lálùjá náà mo níbi yín kò lè dáhùn mo níbi àwa ni ọmọ náà ayé ni nánà wà àwa tá a rí ilé ńlá kọ́ tá a rọ́kọ̀ ńlá gùn àwa ọmọ náà nà àwọn lẹ́yìn òkọ́ ló ẹ get me right ẹ máa náà get ó ti ní ìgbà táwọn ti ń gbádùn tó ń bẹ tí gbogbo ẹ̀ ń bẹ tá ń ṣe yàtọ̀ yòtò àwọn ti wà lálùjẹ náà mo ní à ó sì ń tara rẹ jẹ ọba tó dálùjẹ náà àti iná sọ pé kò sálùjẹ náà àti iná lórí ilẹ̀ ó sọ bí tó wà fa ah, ọba tó dà gẹ́gẹ́ sọ pé sáwọn méjì àti ẹ̀mẹ́jì ìjọ gbàlùjẹ náà tó ẹ̀ náà fi sálùjẹ náà nínú méjèèje kò sálùjẹ náà lórí ilẹ̀ kò sì sínú sámà méjèèje beyond sámà kejì ní àlùjẹ náà wà kò sáyè láti sọ̀rọ̀ lórí ẹ̀ àbámu máa wá yà wá ní ìsìn ọlọ́run ti sọ́pọ̀ tó ti yà á pọ̀ bẹ́ẹ̀ á ṣe ìmẹ́jì lórí eléyìí ìròyìn mẹ́rin ni ìròyìn ọmọ náà tí wọ́n fẹ́ràn ara wọn sọnù náà báyìí pé kí ló gbé wọn náà masala kọkọ fi sakọrò kọlu lamnakun minal musoli wa lamnakun nutemu niskin wa nakudu bala akiri wa kun nanu kasi bibi yawu yẹn hata ni ata hata ni yakin famata nfa omusafa atu فما لهم عن التذكرة معرضين كأنهم المستنفرة فرت من قصورة بل يريد كل امرئ أن يتم شعه من الشرع كلا بل يخافون الآخرة كلا إنه تذكرة فمن شاء ذكره وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة يبقى يصوت مدافرون ọlọ́run فما تنفعهم شفاعة الشافعين wàláhì ọlọ́run bá ó ti fà sí gbogbo ayé àlùkìá máa fà á ọlọ́run ní ìpè àwọn olùsìpẹ̀ sàfà àtúnṣàfẹ̀ yìí nà ìpè àwọn sìpẹ̀sìpẹ̀ kankan látàǹfà òun kò lè wúlò fún alálùkìá máa ẹ ń bá kúlẹ̀ èké ń wọ́n máa nání ẹ ń bá jẹun tó ń sẹ́kù tí ò lè fún ẹlòmíì jẹ ọmọ nání ẹ ń bá fọ̀rọ̀ ọlọ́run sáwéwà pẹ̀lú àwọn tí fi sáwéwà ọmọ nání ẹ ń bá sálẹ̀ ìgbẹ́jọ́ ọ̀dájọ́ pọ́tọ́ ikú ọ̀la ọmọ nání kò sẹ́ńtẹ́sì pẹ̀lẹ́ tó fún alálùkìá annahum homoru mustanfirot farot ní kọ̀sùwárọ̀ ọlọ́run fi awé kẹ́tẹ́ ti họ tọ́wọ́ ìdẹ́kí ní ilé ìtàn gbé kìnìún ní bọ̀lọ́ kan kọ̀sùwárà kìnìún àbẹ́kù ní bọ̀lọ́ kan tó sá fún ẹni tí ó bá rí ẹ̀kọ́ àbí kìnìún tó bá tún dànù òní bójú ẹ̀yìn wọn ò ní bójú ẹ̀yìn wà lùjẹ́ náà mọ iná ọwọ́ òní padà nù ẹ̀ lọ́lọ́ sọ. bẹ́ẹ̀ ni ọlọ́run kí ló mú ọ suratu mudafiru nu Quran chapter seventy four verse thirty to forty seven àáfà wa haritha ọmọ wahabi ọlọ́nkóyọ́nù sí i ó ní àríyọ̀sán sọ pé alakhbirukum bi ahli janna ǹjẹ́ kí n sọ fún àwọn tí ń sọ ma àlùjáná ọwọ́ àtàwọn mẹ́ta kata akílẹ̀ kan vóòsù tó ní mo kò sétọ̀n mo ta sọ díkọ̀n àwọn mẹ́ta àti kàdísì lẹ́ẹ̀kan ọkọ̀ ìpè ìdìwájà àwọn papọ̀ mi lẹ́yìn ni nígbà àdébíọ́mọ náà. ngoni bi amana odi wa alinar kullu utulin jawasi mustakbirin kullu utulin utuli oni mutakabbiru gbogbo oni beraga bolo utuli ko ni qur'ani utu na meje tolon tele bolo mutakabbiru ni tumare elo ka ukurani tafasir qur'an jawasi eyi ta gbogbo oba o ko sida to toro fun yin adaye jawazu ìwà rẹ̀ ọ̀dà fún yàn kankan ẹni tí fara ní àwọn èèyàn ni mustak berin ẹ ti máa sọ pé mi ni mo wà ń bẹ kò sẹ́lómi Bukhari gbàdí sí wa nù àdí two thousand eight hundred and eighteen Muslim gbàdí àdí two thousand eight hundred and fifty three tọ́ torí pé ọjọ́ ti lọ ẹ̀yìn èèyàn mi á yàrá gágá ngbàtà lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ aná inú sátú naziat sura seventy nine naziat Quran chapter seventy nine wà naziat bọ́ọ̀rìkọ̀ wà nasitọ́ ti nasitọ́ wà sábìhà ti sábìhà fà sábìkọ́ ti sábìkọ́ fàlùmùdá bẹ̀rọ̀ ti amúrọ̀ yẹ́wọ́n mọ̀tà rújú fún rọ́ọ̀jì fà tàtúbà rọ́ọ̀dì fà sátú naziat ní Quran chapter seventy nine haya thirty seven dé thirty nine ọlọ́run fi sọ̀rọ̀ ọmọ aná ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ka sọ pé fáàmù ń tọ́gọ́. وعاصر الحياة الدنيا فإن الجحيم هي المأوى فأما من طغى ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá gbẹ́rù gbọ́n rí lórí ilẹ̀ ayé tọ̀gọ́ jáwọ́sán had ẹni tí ń kọjá àlà ní jẹ́bẹ̀ àtọ́gẹ́ mọ̀n jáwọ́sán hadà ẹni ń kọjá àlà mọ̀sí ọlọ́run ní ṣe ẹ̀sẹ̀ ọlọ́run ní wọ̀nyà sí tọ̀gọ́ wàá sọ̀rọ̀ dúnìyà ẹni tí ń gbọ́ ọmọ ìyẹn lọ sínú náà lásìkò tá a wà nù rẹ̀ àwọn tó sa ìsẹ̀mí ayé lẹ́sà lórí ọ̀run fàyín nàlẹ́ jàhímà ìyàlmáhàwà iná jàhímù jàhímù ìròyìn kan ní ìròyìn já àdámà ni ntí ń dòní jẹ jàhím bíbẹ̀ tó sọ pé náà sàkọ́rọ̀ àwọn pé náà sàyẹ̀r ntí ń dòní jẹ bẹ́ẹ̀ jàhímù ntí ń jò girigiri ìyàlmáhàwà ni ó jẹ gbogbo wọn ọlọ́njà wà wà ń bẹ́ o anabi sallallahu alaihi wasallam nínú hadith rẹ̀ kan ó ní ṣé kí n sọ àwọn ọmọ náà fún yín nínú hadith sahih muslim tí ìyádọ́mọ himari gbà wá kọ́rọ̀ kó yọnu sí i nínú kútúbà ní ọ̀sán kútúbà tó pọ̀ ni ó ní àwọn ọmọ àlùjáná ọkà wọn mẹ́ta tá a kílẹ̀ kan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ọkà wọn ọ̀rẹ́ àwọn ọmọ náà márùn làwọn ọmọ náà márùn ni wọn ẹ máa ẹ̀dìmú sọ́wọ́ àdọ̀ ìfòlẹ́dẹ̀ làzàbàrà alẹ́dínlẹ̀ ọ̀hún fẹ́ẹ́kún tábà ọ̀hún láyà gbóná aláwọ̀lá máa la àkọ́kọ́ nù ìran ọmọ aná márùn òní adọ́ìf ọ̀lẹ́ aláìnígánigo ẹni tẹ́ pé ń bẹ láàrin tí ó bìkítà lórí pé kò ń wá ní tóun ó fún tóun ó fi jẹ fúnra ara o tóun ìbọ ìyàwó o ìbọ ọmọ yọ ọ́ kẹ́ jókòó tẹ́tẹ́rẹ́ ní kò ní sẹ́sì kò sí ní sẹ́sì ìbọ rẹ̀ tí ìbọ ìyàwó ti ìbọ ọmọ. wọ́n ń bẹ nínú wa o wọ́n bẹ nínú àwọn afatọ háyà o kí ni ìyàwó kí ni ẹlẹ́hà ọ̀jẹ̀ kí ni ọmọ báwo làwọn ọmọ yóò sì lọ sùkúù kọ kàn wọ́n báwo sì lọ ilé kẹ́kọ̀ọ́ kàn ni máa gbogbo àwọn ọkàn jí máa sùn máa lọ pẹ́pẹ́ yóò tún padà wálé yóò tún wa ti bá a sílẹ̀ kọ́ máa jẹ oúnjẹ ìyá aláìmára yóò sì jẹun lásábára o rí pé ẹni tí ò bìkítà láti wá agbára láti wá ọ̀nà tí ò fi kòkòrò kékeré wá sẹ́sìn lẹ́yìn kí n sin náà kí n wá sẹ́sìn tí n fi bọ́ra mi tí n bọ́ yàwó tí n bọ́ ma làánú ètò múlòyìn fún kò ní jẹ́ wa ó ní láyà gbóná ahàlá wàlà máa la wọn ò bìkítà ń pa ẹ̀ wọn ò bìkítà ọmọ wọn ò bìkítà pé kéèyàn tẹ̀ ní ìkàkàlà yìí yóò jókòó tẹ̀tẹ̀rẹ̀ ni àkọ́kọ́ nínú ọmọ náà ẹlẹ́kẹ̀jì àlùkò inú alẹ́bi láyà fọláwó tọmọ òun wà ń dákọ̀ ilà kọ́nà o ẹlẹ́ẹ̀kejì òun jàǹbá òun jàǹbá ẹtí tàmá rẹ tàmá àwọn àmọ́ ti jẹ́ tàmá lédè yorùbá wọ́n ní tàmá lágbẹ́jà pọ̀ tọmọ ẹtẹ́kẹ́ ọ̀fẹ́ ní nǹkan kò sì lè ní lọ́nà àláàlì kò ní kò lè rí nǹkan kan sójú báyìí wà ń dákọ̀ kọ́nà bí nǹkan kéré ilà kọ́nà o yóò jàǹbá ẹni tó nẹ́ni bó bá kéré ẹ̀ ẹ bá a ṣe jókòó sẹ́mínà yìí ẹlòmíì torí ansẹ̀tì ẹlòmíì wa táàsì jọ jókòó báyìí tó ansẹ̀tì lọ́wọ́ wá lọ́ àjì ẹlòmíì bẹ́ẹ̀ bọ́bù tó yásàlẹ̀ yóò jí mú yóò sì wọn lọ́nu. àwọn kẹsàn-án báwọn bíi kékeré gbà fi twenty naira sí tuntun rẹ̀ di twenty naira yóò ní kò yí pé ń bẹ lójú òní lójú rẹ̀ ńgbà náà ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta rọ́jòló láyé sí wà láyé sí ìlọ́wọ́ àwọn yòókọ́ dé ọkà mi àhálíkà wọ́n má àhálíkà ẹlẹ́ẹ̀kẹta lẹ́nìkan tẹ́pẹ́ bílẹ̀ mọ́ bílẹ̀ su orí ìjàmbá ni yòókọ́ dé ọkà fi málíkà wọ́n àhálíkà yóò jàmbá rẹ lórí ìyàwó bọ́kọ́ bá lọ mọ́ta tó fìyàwó sọ pé bẹ́ẹ̀ ti fẹ́ lọ́ọ̀bì kan ẹ má lọ gbàyọ̀dá lọ́dọ̀ lágbájá ẹ fi ẹran ẹ fi sólógbò ẹfẹ̀rẹ̀sọ́lógbò ee ìyàwó ọmọ sọkúngbọ̀ ọkọ bá ti má kàdé àmì ìrìn àjò rẹ̀ dé ní o ẹ̀sà foríjì ni ẹ̀sà dé fún mi bẹ́ẹ̀ foríjì mi bá sọ fún yín tán <laughs> nǹkan ti ṣẹlẹ̀ oúnjẹ àbá ló fìyàwó rẹ̀ sọ oúnjẹ àbá ló fowó sọ <laughs> owó parí ìyàwó di ẹni ẹ̀sìn ẹni ẹ máa múnu mu ẹ má jà máa ń sọ́kọ̀ wàdákàrà bókúlà wàlúkẹ́dẹ́bà wa sindoro fahisha sindoro fahisha àríwá ọ̀sálà ńgbà ọ̀sán mẹ́ta tán ọwọ́ àfihàn nta fẹ́ sọ ọ́fíìsì parí rẹ̀ ọ̀sọ̀rọ̀ bókulu ahun ọmọ náà làwọn alikẹ́dìbù òpùrọ̀ alàlánà tó lé alikẹ́dìbì náà ọmọ náà ni ọwọ́ àkó sindoro alifahisha mansáà kólókòó sindoro lédè lárúbá bimada sẹ́yìn lókòlókè oníwàbù ó wàbù ọmọ níparí níparí torí wọ́n ti fún mi ní ìwé pé àsìkò tó àbúrò ní àkọlọ́hún kó yọnu sí i ó ní àríwá sàn sọ pé àwọn kan ìran méjì ọmọ náà ni wọ́n sanfani min ahli nar lam arọ ọmọ àwọn ìran èèyàn méjì kan bẹ ọmọ náà ni wọ́n nínú òun tí sáà níbi Muhammad salam bẹ́ẹ̀ ọlọ́run fúlàní bí ọlọ́run òun kò sọ pé ìran méjì tó yẹ sọ òun ò ní wọn o òun fi dàyé lójú òun o ṣùgbọ́n ọmọ náà ni wọ́n ń gbàdúrà tó máa jẹ́ ẹlọ́dà ọmọ káwọn ọmọ náà rìn alákọ̀ọ́kọ́ kọ́ọ̀mù máa ń sì yá fún kàdébì bákọ́rí yẹ̀dúrú ẹ̀bí hadnas àdéhùn sọ ibùsí mu nù. àwọn alákọ̀ọ́kọ́ làwọn èèyàn kan kọ́ọ̀mù máa ń sì yá àtọ̀ àwọn tí agbára ń bẹ lọ́wọ́ wọn president governor commissioner of police inspector general of police chief of army staff brigadier general major general lieutenant general kìnìkan general garrison commandant goc mahom seyatum kadnabi bakori àwọn tí agbára ń bẹ lọ́wọ́ wọn bí ìgbà tẹ́lẹ̀ kábúrú lu màlúù dání kò bó kò ní jẹ́ báwọn yẹ̀lú ẹ̀bí hànà sí fi ń jà àwọn èèyàn yá bẹ́ẹ̀ lágbára ó dọ̀wọ́ tán wọ́n fi títí jà ń yá wọ́n ó kéré báwọn ó ṣe títí wọn sì ní ṣe pàṣípàṣí wọn ó ṣe gbogbo orun ó sì kó lọ wọ́n ó pẹ̀lú. fáwọn abẹ́kànga nù rédíò láàárọ̀ yìí wọ́n ní ọ̀rẹ́ ìbùkún sọ pé òun ti ra òkú náà sàdúgbò kan lọ́dún òkú kan ní akínyẹlẹ local government baálé akínyẹlẹ abúlé wa lọ rí rédíò wa wà lọ kéde pé ibi ọba gbogbo náà ṣe kó aṣọ kò gbogbo náà sọ́dọ̀ àwọn o bí ó sọ wọn parọ́ àwọn baálé bẹ́ẹ̀ ló rí rí bèrè pé yóò gbogbo náà sọ kó àwọn sì kó tó ọ̀nà wọn nà ní ah, káwọn fún máa sì yàtọ̀ bí àná àwọn ìtagbára tó wọ́n ó lu ọlọ́pàá wọ́n ó lu sójà wọ́n ó lu air force wọ́n ó lu navy láti jàǹbá aráàlú ọmọ náà ni wọ́n o wọ́n ń bọ̀ lẹ́yìn mi ò rí wọn o nítorí wọ́n á kẹ̀yìn tẹ́ jókòó yìí ó ní jọ́ kejì ó ní nìsáhùn kàásìyàtún àríyàtún màìlàtún mùmìlàtún nìsáhùn àwọn obìnrin kàásìyàtún wọ́n wọ sọ́run kìí pé wọ́n wọ̀ ṣùgbọ́n àríyàtún ìwọ wọn àwọn aṣọ tó wà transparent àwọn aṣọ tí ó yọ̀dí wọn ọ̀nà kàmá báyà bẹ́ẹ̀ wù tẹ̀dọ́rì àwọn obìnrin wọn ó sì nà ẹ̀ wù wọn ó sì yọ ìdájọ́ yẹn ta ìdájọ́ yẹn lẹ̀ wọ́n ó bò ìdájọ́ yẹn wà ta nìsáhùn kàṣíyàtún àríyàtún aṣọ tó wà lọ́ba ẹ̀ máa rí gbogbo gbogbo ń dis gbogbo aṣọ sí mẹ́ńsálẹ̀ ìró òun àbí sẹ́kàbà wọn ẹ̀ máa wọ́n ta ni abọ́bìnrin ti ṣe ẹ̀ta débi pé yóò wọ ṣòkòtò àbí rísíkẹ́sì <laughs> ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́kù ó wà ká nisaun kaasiyatun ariyatun àwọn obìnrin kaasiyatun tí wọ́n wọ̀ fọ kẹ̀kẹ́ wọn ni ìhó gbalaja ṣùgbọ́n ariyatun ìhó gbígbé wọn wà. ẹ̀yin olóyè ẹ̀ máa gbọ́ o mọ̀míláàtún àwọn obìnrin tí ń kọ́ ẹgbẹ́ wọn nígbà tẹ̀tí ṣe tọ́pẹ́ tẹ́lẹ̀ náà fàwọn gẹ́gẹ́ àwọn ní tẹ̀lé àwọn obìnrin míì fún mi ó sì dáṣẹ́wó. bí wọ́n ṣe rè o mọ ilé àtún àwọn obìnrin tó ti kúrí kò mí tẹ̀lé àṣẹ ọlọ́run lọ sí ìjọ lè sùn ọwọ́ ni ròósù náà kàṣẹ́m ti bọ́kítìlẹ̀ àlùbá ìlà àlùmọ́ ìlà irú orí wọn yóò gàbí àṣẹ́m ti bọ́kítì àlùmọ́ ìlà yóò ga gẹ́gẹ́ bí ìkẹyìn ràkúnmí ìkẹyìn àwọn màlúù tó tí wọn máa rọ́bà yìí níbi àtàsímẹ́ǹtì tí wọn kò lè lórí ọwọ́ ni láyé ẹ̀dẹ̀ kúlọ̀ janna àwọn obìnrin ò ní wọ àlùjáná wà láyé títí rí àhà kọ́dà wọn ò ní gbóòórùn àlùjáná wà iná rí àhà látújà dùbí mọ̀ sí kádà wà kádà wọ́n sì yẹ pé àlùjáná ọgọ́rùn-ún ọdún síbi tó bá wà tẹ́yọ̀ bá rìn ní tí ó yin onírìn wa ọ̀dẹ̀ yàtọ̀ tó níbi àlùjáná wa níbi àwọn àlè láti máa gbóòórùn rẹ̀ àwọn obìnrin àwọn alágbára ò ní wọ gbogbo àtàtọ̀ yẹn wọn àtàtì di wọn ta yìí àwọn aṣẹ́wó yìí àwọn onírú kékeré rẹ yìí wọn ò ní wọ àlùjẹ́ lọ́wọ́ sí bọ̀rọ̀ ẹ̀ eléyìí ò lè mi àtẹ̀yìn náà ń ṣe o àbẹ̀ntọ́ lọ́ọ́ máa yọnu wa o ẹ lọ wo ẹ̀yìn àwọn ẹlẹ́hà àwọn ọmọ tẹ́pẹ̀ yìí ọmọbìnrin àtàsẹ́ǹtì ni wọ́n kó bò lórí tó gbé wọn fẹ́ kẹ́ àwọn ọkùnrin ọmọ tí o tí tí o tí tó sọ̀kalẹ̀ lẹ́yìn tẹ́ ẹ fẹ́ káwọn ọkùnrin máa rí òtún á lè lo kéèpù sórí ọ̀hún E, ẹsẹ̀ kan ni pé ẹ kọ́kọ́ kó àtàsíwẹ̀ntì rẹ lórí etí ọ dàgbà tẹ̀ ní jó lò fàdàgbà tẹ̀ ẹ sọ pé gbọdọ̀ ló pé ẹ má lọ ọwọ́ náà ẹsẹ̀ ń ṣe fún kéke ìtẹ̀fẹ́ ọ̀dà lọ́la rẹ̀ ń ṣe fún ní ìsẹ̀wọ̀n ẹsẹ̀ kejì ni pé ìjà àbùtọ́ lọ́ọ́ lómi olò ẹ̀fún jó lò ẹsẹ̀ yẹn di méjì torí ìdíyẹ mọ ọ̀rọ̀ náà ní ká máa ṣe náà mọ wá sí náà. wala لا حول ولا قوة إلا بالله ربنا لا tuzigh قلوبنا ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan ربنا افرج علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا افرج علينا صبرا وتعفنا المسلمين ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا من أمرنا رشدا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا جنات من الابرار يا عزيز يا جفار يا رب العالمين warufutna inda almotu bi qawli la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.